àmì ẹ̀ bọ́lẹ̀. kọ́ládé kí ló ṣẹlẹ̀ tó pè mí pé jàyàbá yẹn kí ló ṣẹlẹ̀ náà. wà á fi sùúrù ìwọ ṣáà máa bọ̀. bọ́ iye. ẹ má bọ̀ máa. ẹ kú iṣẹ́ ń bí o. mọ́mí hmm? báwo ni. ẹ ká sọ wọn. ọkọ mi. yes ma. ẹ màmí ṣé bẹ́ẹ̀ mọ̀ yọ̀ mí. àhà ah, ṣé bẹ́ẹ̀ jọ máa ń wá sílé ọ̀dọ̀ mi. ẹ yìí <laughs> ẹ bá sọ wa. pẹ̀lú ọkọ mi ṣé dáadáa ni gbogbo ilé ń kọ́ ẹ̀kú iṣẹ́. yọmi tí ẹ̀ ń wò yìí mà òun ló ń bá mi mọ́nítọ̀ lé yìí mà. akọ́ládé ìwọ ló kọ́lé. èmi ni mà. Ah! mo mà dúpẹ́ ọlọ́run ó ṣé o lójú ẹ̀mí mi ọmọ mi ṣoríire ó kọ́lé. Ah! akọ́ládé ilé tó kọ́ yìí kékeré ni o wàá wá tún kọ́ ìtọ́jú báyìí lọ ibi tó ti wá mọ́wọ́ tó fi kọ́ ilé yìí ọ̀pọ̀ ọlọ́run máa bá mi fi rọ́pò ọlọ́run á túbọ̀ gbé ẹ̀gà jù báyìí lọ ọ̀rẹ́ o ṣe o wọn náà wàá kọrú eléyìí o Ọlọ́run ò ní ṣe é lè wo ẹ o èso ò ní yá yín gbà kankan o ṣe o o ṣe mo dúpẹ́. ṣe rí ilé tí mò ń sọ̀rọ̀ nípa yìí kì í ṣe pé mo kọ́ fúnra mi o ẹ̀yin ni mo kọ́ fún ma. ọlọ́dẹ o kọ́ lè fún mi. bẹ́ẹ̀ ni ma. pé ah, máa jẹ wọn mọ́. a máa yẹ lẹ́nu àbí. ẹ báwo rí <laughs> seriously mo àjọ founded o. ee àmì sùúrù jàre. so látijọ́ yìí yọ̀mí bá mi ṣe gbá bá mi ṣàwo torí mọ́mì ni ẹ ò ní bínú ni <laughs> àfi sùúrù oyè mọ̀ mo wò pé ọjọ́ kan náà wàá ṣàbọ̀ ọjọ́ náà lòdì lónìí. o ṣe ọkọ mi o. ẹ má dùpẹ́ in fact tí n bá ṣe ń tójú yìí lọ fún yín ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ah, lẹ́yìn tí dáàdì ti kú ẹ̀yin náà lè ń tọ́jú mi dáì ń ṣe gbogbo ohun tó tọ́ gẹ́gẹ́ bí òbí lórí ọmọ ah, màmí tí n bá kọ́ ilé tó ju eléyìí lọ fún yín ẹ deserve ẹ ma. dúpẹ́ o ọmọ ṣerú ẹ̀fẹ́ iná wọn máa ṣerú ilé fún ilé ẹ o. mọ́mí kẹ́rì ilé yìí gbogbo iná ilẹ̀ ní yìí ẹ wò á ní sí òpin síbi. àmì o. sẹ́yìn ó ti kọ́ ilé àtúkọ́ lójú báyìí lọ. àdúrà wọn tó bọ̀ jí. omi ẹ kí wáyé wá gidi. ẹ máa wo bẹ̀rẹ̀ wá. ẹ ṣé o owó yẹn máa kùnà o. Akọ́ládé gbogbo èrò ẹ ìròǹgbà ẹni rere lórí mi ọlọ́run á jẹ́ kó tẹ ṣiṣẹ́ ọlọ́run á bá mi mú jẹ́ kó ṣẹ ní agbára ọlọ́run ah inú mi á dùn lórí ọ̀rọ̀ ẹ̀ ó di dandan lórúkọ jésù. mami hmm. mami ẹ bá mi yọ̀ ẹ bá mi dúpẹ́ iléeṣẹ́ tí mo sọ fún yín wípé mo kọ application sí yẹn wọ́n ti pè mí kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́. títí láéláé lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. títí láéláé lọ pẹ́ mi lọ pẹ́ mi mi lọ́dọ̀ rẹ̀. ọpẹ́ mi lọ́dọ̀ rẹ̀. ọpẹ́ mi lọ́dọ̀ rẹ̀. ọkọ mi akọni sórí ńgbà tó máa fi wọlé lẹ́ẹ̀kan yẹn tó o bá mọ nǹkan tí mò ń rò lọ́wọ́lọ́wọ́ tí wọn náà wọ́n máa bọ̀ wá jókòó wá jókòó. mo jẹ́ mọ̀ lókè. <laughs> ohun tí mò ń rò lọ́wọ́ kó tó wọlé yẹn ìgbà tí wọn náà tó máa wọlé dé ìròyìn ayọ̀ tó mú dé báyìí ó kàn ṣe kòǹgẹ́ ara wọn ni dájúdájú ọlọ́run ti fi ọwọ́ sí gbogbo èrò wa ní rere. èmi ò mọ̀ o èmi ò mọ̀ o oh. ọ̀gángán ọ̀gángán. tí n ti mọ pẹ́ mi wá. mami mami. Eh, kò tí ì dúró. èmi ò mọ. mami ẹ mọ hẹ́ẹ̀tì yìí ah, ẹ ẹ jókòó ẹ jókòó inú ẹ ti pọ̀ kò ì pọ̀ ooo oh, mami èmi ò láì kú ẹ mọ hẹ́ẹ̀tì yìí náà ẹ wo tó láì ìjà rẹ yà. ẹ̀yin kò mọ hẹ́ẹ̀tì yìí mọ ẹ sọ ẹ dẹ̀ yé yín o. ẹ wá àǹtí mi dókítà ní kí n padà wá ní tọ́ọ̀sì. ok tọ́ọ̀sì náà ní kó padà wá dàgbà yẹn kó dẹ̀ rí pé o tètè dé o and then àwọn oògùn tó fún ẹ ní fámásì yẹn tó bá ti gbà má fi decorate ilé o torí mo mọ̀ ẹ́ ìgbà tó bá gbà ń sìn ò nílò tí nǹkan kan bá tó ṣẹlẹ̀ sí ẹ má sọ pé àǹtí ẹ̀kan náà sì ni tó máa tú o gbọ́ mi kó dẹ̀ rí pé o pè mí o tó má lọ kó dí pé o kọ́ mi. ẹ ṣe é ṣe é ó pè mí. ẹ ṣe é. ẹ ṣe sùúrù o ní agbára ọlọ́run ìyá yín máa pọ̀tà láyàtọ̀ láfíà. àmín. ó mọ̀ wá successful ẹ má ṣe ra yín léṣe kán tó gbé mọ́mí yín jáde ẹ relax mind ẹ. sọ̀rọ̀ no ojúlé kan ṣojo mi ò bára jẹ́ ẹ ṣe gan wa. ẹ ṣe gan wa. ṣé ẹ ti ṣetán pẹ̀lú wọn àbí ṣé ẹ ti gbé wọn wá sí inú ward ward èwo níbẹ̀ ẹ jọ sá kí ni lọ bá wọn ni ṣé ẹ̀yin fẹ́ mú mi lọ bá wọn ni ibo ló wà gangan ẹ jọ. Mr. Kọ́ládé ẹ̀yin náà ni mo fẹ́ rí ní ibi ìbàdàn mo fẹ́ jẹ́ ká lọ sọ̀rọ̀ nínú ọ́fíìsì. Hmm? dókítà kí ló ṣe màmí mi ò ń ṣọmọdé mọ ẹ sọ nǹkan tó ṣe wọn ẹ sọ fún mi. mami tuku ọ̀pọ̀ nínú èèyàn ló máa sọ pé gbogbo nǹkan tó sọ kò sọ̀rọ̀ ń bẹ̀. ṣùgbọ́n lójú mi pẹ̀lú nǹkan tó ń ṣe yìí ó ń ṣe bí aláìmoore ni o torí péṣe ló yẹ kó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé lẹ́yìn òṣìwájú tó bá lọ jẹ́ pé olódì ló bá ṣaláìsí ipò wo ló rò pé mo máa wà fún díẹ̀ yìí ṣe ló yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lójoojúmọ́ bẹ̀rẹ̀ sí ní ṣoore fáwọn èèyàn bọ́ sórí sáré mọ́ mi máa tún bẹ̀ ṣe lójoojúmọ́ pẹ̀lú èyí ó dá mi lójú wípé ìdùnnú ló máa rí lọ́dọ̀ ọlọ́run. It's okay. for Sure. Rebecca Rebecca ọmọ yìí ò dẹ̀ jẹ̀bi ìwọ ló jẹ̀bi tó bá jẹ́ pé o mójútó ọmọ yìí kò ní mátàrí mátàrí débi kó máa rìnrìn rárùn abọ́sọ́wọ́ ọmọkùnrin kan tó fi kì í mọ́lẹ̀ tó fi fún lóyún ó wáá ṣe bẹ́ẹ̀ nìyẹn tó yẹ kó o fi pẹ̀lẹ́ pa àmúkúrò pẹ̀lẹ́ òun lọ fọlọ́pàá gbé wọn kí ló rò dé gbogbo pálapàla yẹn. bàdá mi ṣé wà ní Ṣadé wù yẹn ṣé wà ló wù yẹn. ta ló jẹ́ kí Ṣadé wà bẹ́ẹ̀ ta ló jẹ́ kó wù wà bẹ́ẹ̀ ṣèbí wọ Rebecca tó yẹ kó o mójú tó ṣadé tó o mójú tó ṣadé ní ṣadé fi rìnrìn kúrìn tó fi bọ́ sọ́wọ́ ẹni tó ṣe níṣekúṣe. ṣé ilé boyfriend ló yẹ kó gbà lọ́ngbà tó kúrò nílé. mo sọ fún ẹ mo dijú mi tí mo bá fi máa là á kí pé wọlé pé o ti release ọmọ yẹn bí kọ́. kò lọ sọ kò lọ sọ today. By Mosu? Yes, Daddy. Daddy, I see ti dé wà sá. I'm bá to gúrí àtẹ̀fọ́ sí. Àti ṣàmọ̀ ìwà jẹ. Ó ràpù ó ràpù lọ. <laughs> Àbò kí ló gbogbo kan tó bá ti fọ́. Gbogbo ìdáná kìíní kankan kan mo rọ̀ ọ́ lọ́dọ̀ máa gbó. Ìlú ẹ̀ ti dárí. By Mosu. Ẹ ká kú sọ. Báwo ni ẹ bá kú? Ẹ yẹ surprise No no worry big surprise báwo ni Sunday kọba wíì kọba wíì ẹyà gbàgbé làgbẹ that's my baby eh, ṣé ìyá. ojú ẹ̀ gan ti yàtọ̀. kẹlẹ bó ṣé òun yẹn eh, bó ló ṣe rí. ọ ah, dadi ìyà jẹ mi. Ah, Ọlọ́run ní fìyà jẹ gbogbo wa. ṣé sáfíìsì ò bá àdìjú. ẹ̀sán. Ah, olùwàṣẹ́ ojú ìgan yàtọ̀. Eh, nǹkan tó fẹ́ kó lọ ṣe lọ́hùn nìyẹn wọ́n fẹ́ kó environment yìí compare with èyí tó lọ ṣe ayédùn ayédùn dáadáa. gbogbo àwọn gàyà àtẹ̀pàtẹ tíjọ́ pé mọ́ mi lára ń bọ̀ díyàwó sí òun náà mo tún lọ nǹkan tá kò lè mọ̀ pé ìgbà òótọ́ lọ bí òréré bó ṣe ń dùn fáwọn kan lé ó tún ń dùn fáwọn kan bì kan bó bá ṣe wá ẹ anyway èyí lè lóde yìí fàájì bẹ̀rẹ̀ rẹpẹtẹ. all right ẹ jẹ́ lọ change. ó yá wọlé wọlé wọlé lọ ó yá tàbá débi iṣẹ́ o tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ilé nìyẹn. ẹ̀rẹ́ kan lọ́ọ̀yà wọlé kó tó gba rẹ̀ sí lóde rẹ̀. ń bọ̀ ẹ jẹ́ change. ẹ̀lẹ́ ṣe. ẹ̀rọ àṣà ẹjọ ẹ̀yin náà ni mo lè wá sábà mo ṣe wá báyìí torí mo ti rí mánéjà wọn dẹ̀ ní tí n bá sanwó tilẹ̀ wọn ní rí sọjà míì fún mi ìrànlọ́wọ́ yín ni mo fẹ́. Mrs. Koforola. owó tí ẹ jẹ yẹn mà ó ti tó àsìkò wo jẹ. sá a ti tó oṣù mẹ́jọ ń sìn o. oṣù mẹ́jọ can you imagine ẹ̀yin ẹ̀gbọ́n kò fẹ́ sọ jáde eight months owó yẹn ti pẹ́ jù ẹ́ oṣù mẹ́jọ tán ah, ẹ jọ mà tó bá jẹ́ wípé bí gbogbo àwọn kọ́sítọ́mà wa tó kù bí wọ́n ṣe ń jẹ owó rẹ̀ ẹ jọ tó lọ báwo nílé iṣẹ́ ṣe fẹ́ tẹ̀síwájú ó ti pẹ́ ju owó yẹn gan ti pọ̀ jù náà ẹ kí ló dé. sá ẹ wo kò ń ṣe pọ́nwó èmi náà láti jẹ yín lówó but àwọn èèyàn kan náà jẹ́ èmi náà lówó tán ti fún mi ní bọ́s tí ẹ ṣàrùn mi lọ́wọ́ sá ẹ jọ. <sighs> oh my god. Ah. <sighs> okay aṣáfẹ́ kí n ràn yín lọ́wọ́ àbí. okay uh, the only help tí mo lè render for now òun ni wípé kẹ́ lọ san half nínú owó tẹ́ jẹ yẹn tẹ́ bá ti san half nínú owó yẹn èmi à sọ fún mánéjà wọn á lè rìlíìsì àwọn ọjà tẹ́ fẹ́ rà báyìí wọn á rìlíìsì ẹ fún mi. all right sir. ẹ tẹ ti gbìyànjú fún mi kan so èmi náà máa try nǹkan tí n bá lè ṣe lónìí pẹ́ padà wá sá. that's good this all right. àṣìkan sá. oh that's good. Um, okay. Uh, ọjà yẹn ẹ lọ já seventy fún mr charles uh, ìtókù ẹ lọ já fún chief mrs abimbola ṣe get it so it's alright <laughs> oh uh, sorry ìjọba mi sọ fún manager ní èmi àti mrs kofo àti yanjú ọ̀rọ̀ wa so káwọn náà kàn dìjọ yanjú ẹ̀ ní <laughs> ní tùbínùbí. ẹ ṣe gan sí. all right. okay abi it's all right too. láì ẹ wò kọ́ńpìn tí mo ti sẹ́ẹ̀f lẹ́kọ̀ọ́ yìí wọ́n ṣẹ̀ pè mí tán sẹ̀ mi wọ́n ní àwọn máa mi. bravo oh, that's my girl. thank you very much. Ah, olúwa ṣe o. yes sir. <laughs> mo sọ fún ẹ mo ní ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. bẹ́ẹ̀ni. téèyàn bá ti wùwà ọmọ tó jáde láti léèrè tó dáàrin ènìyàn tó wà ọmọ ènìyàn ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ tó dẹ̀ mú lò bó ṣe màmá rí nìyẹn ẹ tó bá tún débẹ̀ kékeré lèyí tó ti ṣe tẹ́lẹ̀ ò tún wá tẹ̀síwájú láti máa jẹ́ ọmọlúwàbí lọ títí títí títí tó fi máa débi tí ò lọ. yes thank you very much sir. congratulations thank you sir. right darling. mo fẹ́ sáré lọ dry clean àwọn aṣọ tí màá ní lọ́fẹ̀sì torí màá fẹ́ lọ ní sunday kí n lè resume lọ́jọ́ monday. sunday ah, so quick àtúkùmí kú àmì kọ́ nìyẹn anyway anyway ìlọsíwájú náà ni. Okay ṣe kíá ìjọ máa ṣe kẹ ẹ gbé kínní wa ẹ jọ one two ọgbẹ́ wo máa ṣe. ó ń ṣe mí bí òyì. òyì ibi báyìí wájú hospital bi ẹ wọ ẹ dìde o ẹ má tó tẹ o ìṣáájú kan ló kú o ẹ má kú síwájú ilé wa o ẹ dìde o ẹ dìde ẹ má kú síbi o ẹ má tó tẹ o má wọ yín o ẹ ẹ má tó tẹ o ìṣáájú kan ló kú o. ẹ ẹ ní sùúrù náà ẹ pẹ̀lẹ́ mà kí ló ṣe wọ́n. mi mọ̀ wọ́n rí mo kàn mo dé mo bá wọn bíbá yìí tí wọ́n ti fẹ́ kú síwájú ilé wa ni. ẹ wàá tó tẹ yìí sọ gbàlagbà ni wọn ẹ pẹ̀lẹ́ ó máa fún lálàáfíà o. ẹ wọ ẹ dídẹ máa wáyé o ẹ máa wáyé wà kú wọn. ẹ kí ni ẹ máa kú síbi. kí ni ẹ wọ ẹ máa kú síbi o ẹ wọ ẹ dídẹ. akọ́ládé ọkọ mi mo mọ̀ pé mi ò lówó ṣùgbọ́n mo tún dúpẹ́ fọlọ́run torí ìwọ̀nba tí ọlọ́run fi fún mi tẹ́lómi ìbá ní ìlú ẹ̀ ah! ọba ni. Ah, a máa fi gbogbo ìgbà yíra níwájú ọlọ́run lédùnúfẹ́ ebi ò pa mí mi ò rẹ̀ yìí o ṣùgbọ́n mò ń dúpẹ́ ní ọwọ́ náà ọkọ mi má wàá bínú pé nínú tó o fún mi èmi náà tún fún àwọn èèyàn tí mo mọ̀ pé ó yẹ láti ṣoore fún nítorí pé èmi rí i pé wọ́n ní ìdí ó yẹ kémi náà ṣoore mo fi ń dúpẹ́ fọlọ́run torí pé èmi náà mọ̀ pé nínú oore ni oore wà. nínú oore ni oore wà bẹ́ẹ̀ ni wá gbọ́ ọkọ mi gbogbo ibikíbi tó bá lọ tàbí ibikíbi tó bá wà tó bá ti rí ẹnìkan àbí méjì tó mọ̀ pé àwọn eléyìí wọ́n ní ìdìrànlọ́wọ́ lọ́nà kan àbí méjì try láti máa ṣoore nítorí pé nínú oore lóore wà hmm. òkè báyìí lọ́wọ́ afúnni ń gbé ogbó ọkọ mi alákànnì máa rí wípé òun náwó sí àwọn tí ó yẹ kó ṣoore fún alákànní oore kì í gbé oore kì í gbé. kí ni ẹ wá kú sí mi. màá dìde màá dìde dìde fara ah, ìwọ náà dé màá dàgbà. kí ni jọ fẹ́ dìde ni. màmá ẹni sọ. ẹ jẹ́ fàmí dìde. bá mi bá mi bá mi dùn. ṣé mọ̀ wọ́n rí ni ṣé ìyá yìí ni wọ́n ni kí ni tùmọ̀ yẹn bá mi help wọn jàre ah, eh, iṣẹ́ fẹ́ bàlágbà ni wọ́n. wọ́n ti wá kú síbi. Ah, kí ni ẹ wá eh, kú síbi o. kí eh, ni ẹ wá kú síbi o ẹ wá kú síbi o. mo dé ní sùn ṣé wọ́n bẹ̀rẹ̀ ìwọ náà kí ló ń ṣe báyìí. Ah, ẹ pẹ̀lẹ́ wa. Sorry,

ẹ pẹ̀lẹ́ mọ́ mi Ọlọ́run á túbọ̀ fún yín lálàáfíà báwo dé lára yín mà. tó àdúpẹ́ fọlọ́run. àdúpẹ́ <laughs> lọ́dọ̀ Ọlọ́run bá báwo ni ṣé ẹ ti lo àwọn oògùn tí dókítà kọ fún yín. bí mo ṣe jẹun tán náà ni mo ti lo oògùn náà. ok ó dà kó burú ẹ màmá ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bi yín léèrè ní ọjọ́ tí mo gbé yẹn mà ibo lẹ ti ń bọ̀ àti wípé kí ló ṣẹlẹ̀ sí gangan lọ́jọ́ yẹn. ọ̀rọ̀ ńlá ló béèrè ṣùgbọ́n bí n bá ní kí n tẹnu bọ̀rọ̀ láti sìn ilẹ̀ aṣù ilẹ̀ àmọ́ ilẹ̀ mi àtúnṣú ilẹ̀ mi àtúnmọ́ àyẹ̀sọ̀tàn. wàhálà mọ̀lẹ́bí ló ń gbé mi kiri bẹ́ẹ̀ ni òun ló tì mí débi tó bá mi bóyá òyì ló wá kọ́ mi ní o bí nǹkan kan ní o mi ṣáà mọ̀ bí ṣe bára mi bí tí mo ti bára mi. ìdààmú mọ̀lẹ́bí. ọlọ́run ló máa ń jẹ́ kárí wàhálà ọlọ́run máa fi sórí ẹ̀ṣọ́ wa mọ́mì. Um, ẹ rí i pé ní ọjọ́ yẹn mo ti múùfù lọ síwájú báyìí kó tó di pé mo padà láti wá gbé yín ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí mà àfi bí ẹni wípé ẹ̀yin àti màmá tó gbé mi ìbejì ní ìdí nìyẹn tó fi jẹ́ wípé inú ilé mi gangan ò ní mo gbé yín wá tí ẹ ò bá ní mind mà èmi bá sọ pé bóyá kẹ̀sì wà ń bí dìgbà tára yín máa fi yá dáadáa tára yín bá wá yá o ẹ lè máa padà síbi tí ẹ ti wá ń gbà yẹn kò sí ìjà kò dẹ̀ sí wàhálà lórí yẹn. ó ṣe kò tọpẹ rárá mà. bò mò ń lọ mò ń ibi ilẹ̀ bá ṣú mi sí náà ni mi ò ní kókò òbí tí mò ń lọ a jẹ́ wípé gbogbo ìwà dáadáa tèmi náà ti wù àsìkò tí n fẹ́ kẹsàn-án ẹni torí tó bá wò mí jọ́nà tó fi mí lẹ̀ bóyá olódì mi ò bá ti kú tó bá ní dúró lọ́dọ̀ ẹ̀ ń bí kára mi fi yá máa dúró ọlọ́run àwa bá mi san ẹ lẹ́sàn àmín ò ní dààmú ojú ò ní tiẹ̀ ah, ah, ọlọ́run àmà bá mi kẹ́ ọ. kọ́lá jẹ́ kí n sọ tọrọ fún ẹ inú mi ò dùn sórí tó ṣe ẹ́ yes ọlọ́run máa kí hàn ṣòro tó máa kó hàn sí wàhálà àgbàlagbà for that matter ó wá sílé ó mọ ibi tó ti wá ó mọ anything about her jọ tí bá máa advice ẹ máa kó gbọ́dọ̀ ẹ mọ̀ ọlọ́run máa kó gbọ́dọ̀ ẹ mọ̀ jẹ́ kó máa lọ wáyé kan fún kó máa lọ ó ti ṣòro tó máa ṣe nìyẹn tó bá dẹ̀ fún lẹ́ni owó tó bá lọ that's fine because ẹni tó gbà sílé òṣọmọdé àgbàlagbà ni àìsàn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ti lè bá dọ́dọ̀ tiẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ńkọ́ kàtẹ̀yọ̀ pé bí ikú àbí kankan kúrò tó bá sì kọjá àyè ńkọ́ tágbára tiẹ̀ bá ka mọ́ta ló fẹ́ pè ẹbí ẹ̀ wo ló mọ̀ tó fẹ́ wá sí jọ á wù mí kó jẹ́ kó ra máa lọ. well um, mo really appreciate the advice yín sir àmọ́ nígbà tí màmí ṣì wà láyé nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń bá wa sọ wọ́n jẹ́ kó yé mi wípé nínú oore ṣíṣe ni oore náà tún wà ṣe rí sà oore tí èmi ṣe màmá yẹn ìgbàgbọ́ tèmi ni wípé oore tó tún máa jẹ́ ìlọ́po ìlọ́po lọ́nà tó pọ̀ ó máa padà jẹ́ tọ̀dọ̀ mi bílífù tèmi nìyẹn àmọ́ sòsà ṣe rí èmi ò fẹ́ ká máa ronú lọ sí àwọn àléébù tàbí aburú tó lè tìdí ẹ̀ jáde oore tó máa tìdí ẹ̀ jáde yẹn òun lè máa ronú ẹ̀ dàsà tó fi jẹ́ wípé ẹni oore màá ń ṣe tọ́lọ́run bá ti fún mi lórí ọ̀fẹ́ láti ṣe. ẹ <laughs> eh, but ẹ eh, mo fẹ́ kó rántí kinní kan tíbi tire ládàlẹ̀ ayé ní tèmi ń tèmi o á wù mí kó jẹ́ kí ẹ máa lọ. it's alright sir. Next day. but tó bá ní bóyá ìfẹ́ ni ẹ kò sí wàhálà o. ìṣòro tààrà náà ṣàlù wa àkúnníṣòro jẹ̀bi. ọ̀gá sọ ẹ̀ ń wá rí lórí um, proposal file tí ẹni to Tolú gbé fún mi mo sáré yẹ̀wò mo wá rí a lot of um, typographical error pọ̀ ń bẹ and then um, time constraint wà To ten ló yẹ ká lọ present proposal yẹn fún àwọn pípọ̀ yẹn wọn ò pé bóyá reschedule for twelve o'clock kí n sáré ṣe àwọn adjustment mo fẹ́ ṣe then mo ní kí gba permission yín kí to tó tọwọ́ bọ̀ ní sá. oh oh need permission kankan now ah that's the reason you are here Tell it about ti ṣẹlẹ̀ correct ẹ̀. Eh? nǹkan tẹ́mi fẹ́ rí lórí tébù mi ni nǹkan tó perfect. Eh? bẹ́ẹ̀ni sá. thank you sir. ẹ ra sá. oh you are welcome. <laughs> ọ̀gá mi ẹ kú iṣẹ́ sá. Um, ìgbà wo ni wọ́n gbé lady yẹn wá síbí. ṣé bí lára àwọn youth corpers tí wọ́n post wá sọ́dọ̀ àmì nìyẹn. <laughs> ó lágbára o ọ̀gá ah, ṣé head office ló yẹ kán tún gbèrú eléyìí wá ọmọ yìí náà gan náà ẹ ọmọ tó yẹ kó jẹ́ pé branch ló yẹ kán gbèrú àwọn eléyìí wá especially branch tèmi wà yẹn. má wọrí má bẹ́ẹ̀ sọ fún wọn lọ́hùn kan bí wàá ba ẹ lọ́hùn kọ́dẹ̀ gbé wọn lóko. àná wọ́n fi ẹ́ ṣé orí kan tí mo ti torí ẹ̀ pè é ní meeting ta fẹ́ ṣe ní Thursday torí ìgbà yẹn náà mo máa parí o ti dé o tún ti dé o tún ti dé o náà ìlànà bẹ̀rẹ̀ o àwọn fún everybody ní grace di. ten minutes after nine kò sẹ́nibọ́dì tó ń wọlé mọ́. ẹ ó ti yé mi ẹ bọ̀ ṣe mọ̀ pé <laughs> èmi ò kì í late. so sọ fún wọn nine la pe meeting o. ẹ ọ̀dà kò sí problem màá sọ fún everybody sir <laughs> màá sọ fún wọn sir. tó mọ̀ kí wọn ni wàá bá mi ìwọ náà màá bá. Ah, ah. it's alright sir ẹ ṣé gan sir. ẹ ṣàdúgbò sir. <laughs> okay ẹ bá mi pa ọ̀ fáìsì. kí nìkan kékeré kọ̀ kí nìkan fàlọ́ fún ilẹ̀ ìjà ibi tó tún wá wà yìí ibi tó dáa ni. ọ̀tá ló sọ pé wọlé ni kẹẹ̀ẹ́dógún tí ọ̀sán pínlẹ̀ ìjà tó wá rí tèmi ó sì. sórí gbogbo bẹ̀rùn pátápátá wọn ò fi kọ́ ilé olókè bíi méjì sọ̀rọ̀ ẹgbẹ́ yìí fúláàtì nìyẹn kò yẹ ọ́ nísìnyí sọ wá rí gbogbo wájú tó ń wò yìí ṣọ́ọ̀bù ni ah, bàbá ẹ̀ mọ bísínẹ́sì ṣe àtìtì ní nà wọ́n ṣe ṣọ́ọ̀bù kékeré ṣọ́ọ̀bù olókè mẹ́ta ni o torí ẹgbẹ́ lọ́hùn tọ́wọ́ òun tó bá dọ̀ ọjọ́ iwájú títí ọgbà mi náà kọjá. àbàbà ah, ah, ẹ láìkò owó. ṣọ́ọ̀bù ni ń kan yíká rẹ̀ ah, ṣé wo mọ̀ pé bọ́ ti dànù ni gbogbo àwọn owó tí n bá ń gbà nínú ṣọ́ọ̀bù òun ni mo fi mẹ̀ńtẹ́ẹ̀nì ayé mi àti ìyìn tí mo bá kọ́ lẹ̀. bàbá kí ni nǹkan tí ẹ ṣe ń wá lórí ilẹ̀ ṣé mo sọ fún pé kí n má dórí ilẹ̀ yìí mọ́. ta ló sọ̀rọ̀ nínú ẹ̀ èmi ni mo sọ ìwọ náà tún ni. èmi ni mo sọ ẹjọ kí ló ń ṣe yín ṣé ẹ kì í gbọ́ràn ni mo sọ wípé kẹ má wá sí orí ilẹ̀ yìí mọ́ ṣé ilẹ̀ ni ilẹ̀ ni ṣé bí ilẹ̀ tèmi ni wọ́n ọmọkùnrin bí wọ́n bá ń fún ọ wọ́n jẹun fún ọmọ mi àní bí wọ́n bá ń di ọmọ jẹun di ọmọ mi ee kò sí tèmi ò lè ṣe fún yàn lórí ilẹ̀ yìí ṣé ọwọ́ rẹ mo ti ra lẹ̀ ni àbí bó o lọ ti ra jẹ gangan ọkù ah, ah, èmi ò fọ̀rọ̀ lẹ̀ báyàn ṣeré mo lè fún ọ níyàwó mo lè fún ọ lọ́mọ mi ṣùgbọ́n sórí ilẹ̀ tá a wà lórí ilẹ̀ yìí ẹni tí wọ́n ti rí mọ́ sọ fún un. lẹ́nu yín ọ́fíìsà bọ́ ṣe máa ń lérí oògùn nìyí. bàbá wọn sọ̀rọ̀ yín àdèbà bẹ́ẹ̀ ẹ má sọ̀rọ̀ ọkọ mọ́ o ẹ mọ̀ ṣe nísìn ẹ máa tẹ̀lé ọdún sísan wa àhàlà àwọn bóyá ilé nílẹ̀ tàbára kùn ló nílẹ̀ ẹ̀yà. ọ̀gá o àṣàgbà ọ̀kọ́ gbọ́ ọkọ̀ ga lásán ni ọ̀ lọ́pọ̀lọ́ irú eléyìí wàá rojọ́ fún ọ ọwọ́ adé bí ọ̀bí mílèrè bo lọ̀rọ̀ tí ń bọ̀ ibo lọ̀rọ̀ dé dúró ibo látún bọ́rọ̀ lọ ọkọ̀ dé ọ̀ṣun ah, ah, ah. ẹ̀gọ̀ ọ̀gá ọlọ́pàá ẹ̀gọ̀ dáadáa. ẹ bàbá bàbá bàbá ṣe bẹ́yìn lẹ́nilẹ̀ ẹbí mo nílẹ̀ tẹ̀lé wọn lọ ẹ lọ́jọ́ kọ́ mọ̀ pé ẹ̀yin lẹ́nilẹ̀. bàbá ẹ kọjá sínú mọ́tò. kí n tẹ̀lé wọn lọ sílé ọlọ́pàá. a ṣáàjọ lọ ni. ẹ lọ bàbá mo wà lẹ́yìn. ẹ máa bọ ẹ kọjá sínú mọ́tò. kò sí wàhálà wọn àdá lọ àmọ́ ee tí n bá ilé lọ tí n bá ilé bọ̀ ń tójú rẹ ó rí. bàbá ọlẹ́ni tẹ jẹrẹ o. ẹ lọ wọn lọ bọ tí mi. ẹyẹ bá wọ rí. ẹ tó mi mú o. ọlẹ́ni tẹ jẹrẹ o. bàbá ẹ mọ ọlọ àgọ́ ọlọ́pàá. tó bá ṣe ń lọ ẹ jẹ́ wọ́n àwọn ọmọ fi tọ́lé arákùnrin kan gbọ́ mi dáadáa. bàbá nínú ìta kò sí. ẹ wọlé sinimá sọjọ. sọ̀rọ̀ ọlọ́pàá tó wà mọ́ni ẹ̀rọ. ẹ wọlé bàbá. ẹ ní ọ̀dà kò. nítorí pé bàbá bàbá bàbá nítorí kó ń jẹ́ gbàlagbà ẹ fẹ́ ẹ̀rọ kan lè ráàdì wọn. èlò náà ní náwó. ẹ bá wà lẹ́yìn ibi ike. ẹ lọ ẹ má wọrí ìwà tí òjá táwọn wúlò nílẹ̀ náà nìyẹn. Mami, mm-hmm. ẹ kàlẹ́ mọ̀. Ẹ jẹ́ ẹ̀kọ́. Ìmọ̀ pẹ́ ti sùn. Ó ti sùn. Ẹ pẹ̀lẹ́ mà. Mo kàn wá ní kí n sọ fún yín náà ni pé ọ̀rẹ́ mi kan pè mí láìpẹ́ yìí wípé èmi àti òun lọ́rọ̀ kan wọ́n fẹ́ sáré yọjú sí i. Tàbá dẹ̀ ti sọ̀rọ̀ yẹn tán, màá padà wálé nísìn. Làgò kí làgò rí. Àná tòtẹ́ẹ̀lì la ṣe wà. Ah, níwò yìí. Ah. <laughs> Mi ò lè pẹ́ tí màá fi padà sílé mà then. bẹ́ẹ̀ ma ah, èmi ní pẹ́ kó dà ní kò má. ṣé o sì ma. ma. o fẹ́ lọ láti inú ilé ẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹnìkan láago mẹ́wàá lọ́lù aago mélòó ló fẹ́ padà wọlé kọ́ládé ìrìn orin ò dáa irin oró kò yẹ ọmọ dáadáa kò yọ mí èèyàn irin oró tèmi rìn mo mọ nǹkan tó fà fún mi. ṣebí mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ẹ pé àtọmọdé wa àtàgbà wa we are very accommodating. it's true mo rí bẹ́ẹ̀ ṣáyé wá kí ló dé òun kìnìún yìí. Ah, mo mu èyí tí mo mu gan-an ojú mi ti ń tàn. ó máa bẹ̀rẹ̀. kí ló ń ṣẹlẹ̀ ṣe ìwò tá a nù èmi máa já yín lẹ́yìn ogun tẹ̀ ń ṣe òbí mi ni o. ṣé ń pariwo pé táìmù táìmù táìmù nù. kò fi wálẹ̀ síbẹ̀ yẹn látàárọ̀ ń bú bèmi sọ̀rọ̀. ibi tí o bá ní mission kò lè lọ o ní mission bẹ́ẹ̀ ni. ẹhẹn Liz ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ láti jó ìyẹn pa ọ̀rẹ́ o rí i pé opportunity mi fún mi lálẹ́. omi ni ẹ̀yin ọkùnrin ẹni rí dùn bí ṣúgà ó fi nílẹ̀. kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o wà rí kókò lórí regret ẹ̀ tó bá try ẹ̀. báwo ló ṣe mi dẹ̀ ń wò mo suspect arákùnrin ṣùgbọ́n mo tó wo yẹ́lò yẹn ó dà mo ní personal interest kan mú ẹ. tí o bá ní personal interest á fi wá dẹ̀m a lọ bá wọn àbí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Yorùbá ló sọ pé òkúrò lọ́wọ́ rà ọmọ ẹran ṣe kí ni o ti kọ́ gbọ́dọ̀ ẹ̀ kò kàn mí ṣe bá wá sáà fún mi kó tó máa kùn sọ́wọ́n ọmọ onílù tó ń kù sí wọn jẹ́kẹ́ tó bá lè gbòbí tán òun náà ló máa búra kí ni tèmi máa já yín lẹ̀ kò jẹ́ sọ fún un. wọ́n fi tèlè rìn nílẹ̀ ìgbà tí yóò bá sọ̀rọ̀ ta ó yẹ bẹ́ẹ̀ mi lójú ọ̀nà rẹ̀. owó yẹn ṣe owó yẹn rẹ̀. ṣàlẹ́wà ṣàlẹ́wà ṣé kọ́ fún ẹ́ńgò kan sí i ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi tó ké kàn sọ fún mi náà ah, ẹni kọ́ lọ́jọ́ ọ̀gbìn ẹ̀ṣálé wa àbí ṣé bí wọ́n ló jẹ́ kí bàbá ẹ lè wá kó lé wòbí tá a bá gbèsè àyè wa dé wòbí tá a wà báyìí lọ́jọ́ tèmi tó dẹ̀ mọ̀ pé bàbá ẹ sọ pé àti wà tèmi àwọn gbọ́dọ̀ fojú kan méjèèjì nítorí oyún ẹ̀sìn oyún wèrè tó lọ gbé wálé yìí ah, ó wá jókòó wá ń kígbe wèrè ẹni kọ́ lọ́jọ́ ẹkún ìwọ tó jẹ́ kó sì máa sun ẹkún yẹn títí tí báyìí tó ní rẹ́ níbẹ̀ jọ nítorí ọlọ́run má bà yọ̀ mí jẹ́ o má fi tiẹ̀ má fi bà yọ̀ mí jẹ́ o jọ nítorí ọlọ́run ah níwọ tí mò ń bi léèrè pé ta ló fún ẹ lóyún tó ò tí rẹ ni sọ fún mi pé lágbájá báyìí ló fún ẹ lóyún gbàtọ́ ìpín díẹ̀ lójú kan tó bẹ́ẹ̀ sùn ta ló fún ẹ lóyún ta ló fẹ́ lóò rí kankan sọ fún mi ó wá jókòó òǹkígbe wèrè òǹkígbe àsínwín ẹni kọ́ lọ́jọ́ ẹkún ẹ̀ <laughs> ẹkún tó ṣì máa sùn lọ́jọ́ alẹ́. èé mo yá fẹ́ lọlé pẹ̀lú ojú òyì mi ì dẹ̀ fẹ́ torí bòjò. ṣójú lélẹ̀ tó ń rọ̀ṣà ojú lè yóò pọ̀ ọ̀rẹ́ o. mo gbọ́ tiẹ̀ mi ì lè torí bòjò. Ah. wọ́n ló dẹ̀ wá mọ̀ o pé mi fẹ́ wo nǹkan tèmi gbé kaná tó bá ti ṣe tán kò rí ìbò. níṣó níṣó níṣó níṣó kíákíá eh, jọ̀ọ́ lísì níbo ni bá jí wà. ewu làbọ̀rọ̀ wojú ara yín mo ló lórí burúkú tó fọmọ mi lóyún dà. Bánjí agùnbánirọ̀ ló wá ṣe ń bì yìí kódà tó fi lọ kò jẹ́ kí n mọ̀ ìlú tó dẹ̀ wà báyìí mi lè sọ. yé mo gbé mo gbé o wọ́n lórí burúkú tó fẹ́ lóyún kò sí lẹ́yìn ó sì lọ́bọ̀ ní kí n ti bẹ̀rẹ̀ bọ̀ kí n ti mú lórí burúkú tó fẹ́ lórí burúkú bọ̀ ní kí n ti bẹ̀rẹ̀ ibọ̀ ní kí n ti bẹ̀rẹ̀ bọ̀ ní kí n ti mú ẹgbà mi ẹgbà mi ẹgbà mi mọ̀ ìkó bá mi. àtẹ̀mí ti bàjẹ́. ọtí ò sí ìbàjẹ́ ibò la fẹ́ wá sí ó yá ilé ó yá mo ní kọ́kọ́ ní mo ní kọ́kọ́ ní. kí wàá ń tèmi báyìí ọlọ́run kí ni tèmi wó. <laughs> ojú mi ò lè tàn mí jẹ. Ah, báwo ni báwo ni ah, everything. àmọ́ ṣáléwá kí ló dé àtìgbà tó ti bímọ ńlẹ̀ ló ti gbọ́n mọ́lẹ̀ ló ti sá lọ everybody ń wá ẹ̀wọ̀n òrìẹ kí ló dé. débọ̀ it's a very long story. bẹ́ẹ̀ ni sọ̀rí látìgbà tí mo ti bímọ yẹn tí wàhálà yẹn pọ̀ mo ṣe decide pé n kúkú kúrò ńlé kódà ah, àtìgbà tí mo dẹ̀ ti kúrò ńlé yẹn náà o mo ti fọkọ tó ẹ méjì mẹ́ta kan. Ah, bẹ́ẹ̀ ni bọ̀ǹgbà tí mo dẹ̀ rí pé ti bá wà nílé àwọn náà kò ń tóṣù méjì kò ń tóṣù mẹ́fà wọ́n ti lé mi dà síta mo dẹ̀ ráwò pé bóyá nítorí pé mo dẹ̀ ti ṣiṣẹ́ gbé láàárọ̀ ọjọ́ ayé mi ni gbogbo wàhálà yẹn ṣe pọ̀ fún mi mo rò pé hmm, kí n máa bá tèmi káàkiri. àmọ́ my own advice for you kí ló dé nígbà tó ń face gbogbo wàhálà yìí kí ló tó kúkú padà lọ sílé. ẹ wọn ò bí mi dà dádì tó yẹ pé ńgbà tí mo lóyún gan wọ́n lé mi àti mọ́mì dà síta ni dádì tó tiẹ̀ sọ pé àwọn ò gbọ́dọ̀ fojú kàn mí mọ́ táwọn máa fi jáde láyé ah, mo dẹ̀ ń wò pé kí n máa bá tèmi káàkiri ẹni tí ò bá ṣáà lóbi láyé ó ṣáà ń gbé ilé ayé mo dẹ̀ ń wò pé tí máa ń bá tèmi káàkiri náà tọ́lọ́n bá sọ pé màá lu yọ màá lu yọ tọ́lọ́n bá dẹ̀ sọ pé ìdàkejì ẹ̀ náà ni dédé ara mi náà ló ṣe olórí burúkú bá ń jí náà tó dẹ̀ kúkú dá gbogbo ẹ̀ lẹ́ẹ̀ náà àkúkú rí i ọ̀rọ̀ bá ń yọ̀ ń gan-an àtìgbà tá a ti mi gan ti lose contact pẹ̀lú ẹ̀ lè communicate mọ́ even náà pé èmi náà ní project èmi gan ṣe ń lù yín bẹ́ẹ̀ yẹn èmi gan ò ní gbọ́ gbogbo sí kéèsì ẹ pé o sákùn ní nǹkan kan bẹ́ẹ̀ yẹn. àmọ́ débọ̀ jọ́ ń má sọ fún ẹ̀dá àlàyé kankan pé orí mi ń lù yìí o. ṣé tẹ̀ fẹ́ rí mi mọ́ gan pàápàá. ó ga ọ ṣé ò rí bẹ́ẹ̀. mọ́mì pẹ̀lú àlàyé tẹ̀ ṣe yìí ẹ ti bímọ rí i bẹ́ẹ̀ni mo bímọ àmọ́ ìrìn òru tí mo rìn òun ló jẹ́ kí n pàdánù ọmọ náà. oh my god ash. kọ́ládé ma, ó yẹ kó lọ fẹ́ yàwó tó o bá níyàwó ńlé ìyàwó tó o bá fẹ́ ò ní lajú ẹ̀ lẹ̀ báyìí kó o jáde nínú ilé lóru á wà nínú nǹkan tó máa máa ṣọ́ lára ẹ̀ torí náà mo bẹ̀ mo fẹ́ kó wọlá mi kí o jẹ́ kẹ́nu mi táṣẹ lálẹ́ má jáde fi yá mi lálẹ́. ọ̀dà kò burú mo ti gbọ́ nǹkan tẹ́ sọ èmi náà ní lọ́mọ. ọ̀kàlẹ̀ ọ̀kàlẹ̀. ayé ẹ̀sùn wọn yín mà ó dà mí ẹ̀sùn ní ìlànà ó dà ẹ̀sùn ẹ̀sùn ọkọ mi. ẹ̀sùn. dáàdì mélòó wá sí ìlélẹ̀ ṣé kí n rántí àtìgbà tí mo ti wà kékeré thirteen tọ́mi tẹ̀rọ mi through primary secondary school university tí mo tún lọ sẹ́ẹ̀. ẹ stop láti máa sẹ́ndì owó sí mi náà káàmpù náà ṣé kí n ka gbogbo yẹn ọjọ́ òun mo sì bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo gbé wọn bá ilé wa tó wá ń sapó yìí mo tọ́jú ẹ ṣì máa jẹ jẹjẹjẹ tó máa sún yìí. mo sún kò wọ́pọ̀ nínú àwọn ọmọ tó ń rò bó ṣe rò yìí àwọn ọmọ ọ̀sìn àtọkùnrin àtobìnrin wọn ọ̀ràn yàn pé ìwọ ti ẹ̀wà ronú pé bàbá tó ń tọ́jú ẹ láti kékeré ó disturb àwọn kankan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ atọ́jú ẹ ọmọ atọ́jú ẹ ọmọ atọ́jú ẹ. o wà ní rago o ní tawọ́ náà o ní wọ́wọ́ tì o ní omi tààrà kàkó tó jẹun oh, thank you very much <laughs> i ẹ̀lú kọ́ládé kí ló dé mo wà lọ́dọ̀ pọ̀pọ̀sí mi má pè mí mọ́jọ́ à later later please mo wà lọ́dọ̀ pọ̀pọ̀sí mo wà lọ́dọ̀ pọ̀pọ̀sí mi. ooo tó bá pèsè tàmí jùmọ̀ sọ nù kí ló dé. come on don't tell him no please don't. Eh, eh, máa pẹ́ padà. o lè sọ no fún on one condition tó bá yàtọ̀ sírú èèyàn tèmi ń fẹ́ eh, mo sún irú ẹ̀dá wo ni máa ń like. <laughs> ẹyin tó bá níwà tó dẹ̀ mọ́ lọ. very good you are Italian ah, téèyàn bá ti níwà kò sí nǹkan tí ò ní tí wọ́n kọ tó gbẹ̀kọ́ tó wà bí ọmọ tó jáde láti ilé rẹ̀ ó ti tàn eh, irú ẹni bẹ́ẹ̀ tó bá bá rìn o lè pàdánù bó bá yàn rìn o lè kábàámọ̀ bó bá yàn rìn Ah, fún díẹ̀ yìí don't tell him no please tó bá ti mo ṣe fẹ́. ọ̀dà kò burú dáre ẹ jẹ́ kí n máa ń gbé wọn lọ. bí mo ṣe ń wo gan-an bí kì í ṣàmà lẹ́yìn ìbàjẹ́ bí àwọn àna ìdarí ọkàn nígbà tí wọ́n máa fẹ́ bí a lọ sọ fún àwọn ọ̀dà aládé ọmọ ẹtì tó wà fún ọmọ ẹtì tó wà fún. bàbá bí wọ́n balẹ̀ yẹn lọ́wọ́ yìí wọ́n gbà ní kankan wọ́n gbà tán wọ́n gbà lọ tèfètèfè. wo bí ṣe bí police station kóníkàlùkò rojọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí da ìbéèrè ìbò nù gbogbo ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ báyìí f9 ní kura wọ́n kàn fèèlì lọ ni wọ́n kàn fèèlì lọ ni gbó àfi bí ẹni pé ọmọkùnrin fúnra rẹ̀ òun lọ lọ fún wọn ní ìwé ẹ̀gzáàmù fún wọn pé ẹ mọ bu kwẹ́sàn burúkú lo ẹ mọ bu kwẹ́sàn burúkú lu ni pó wọ́n gbalẹ̀ lọ o wọ́n gbalẹ̀ lọ o. Ah, nǹkan tá à ń sọ nìyẹn nǹkan tó ń bọ orílẹ̀-èdè jẹ́ ni ọwọ́ agbára ni wọ́n lò fún yín yẹn wọ́n ráìdì yín nìyẹn ráìdìnẹ́sì nìyẹn. ọwọ́ agbára wọn lò. ọwọ́ agbára ni. wọ́n lọ wá agbára fún mi ni. ọwọ́ agbára ló lò fún yín yẹn ìbẹ́yìn lẹ́ni lẹ́yìn. Ah. àwọn wàá mọ̀ pé ilé ayé tá a wà yìí ìgàǹgà báyìí ní ìgà ọpọlọ ibi tí èèyàn kan bá rò pé òun lágbára dé yóò tún pàdé ẹni tó tún lágbára jùlọ mọ̀ kọ́lá di ọwọ́ agbára ọmọ ọjọ́ mélòó ni lọ́wọ́ agbára ẹ̀yin lè má tún pè station mọ́ station èmi ò ní nǹkan báwọn ọlọ́pàá ṣe wọn ọ̀rẹ́ wa mr kọ́ládé mr kọ́ládé ẹ̀lẹ́ èmi ti dé láti police station o ọwọ́ agbára tẹ́ ẹ lò fún mi mo ti rí i. kí lè bá mi sọ yẹn ó dé ń gbé ẹ ti ya wèrè ẹ̀dùn ṣé ẹ mọ̀ pé bàlágbà nìyí ni kí ni problem tẹ nínú. No? E- èbó tó sọ nkiri rightness ni pé wọ́n right yín ni. Eh, eh, wọ́n ní righteousness lọ lò fún mi. mi ì sọ pé righteousness pé rightness eh, tá a sọ sókè kọ̀gbọ́n pé wọ́n ráìdì yín. wọ́n ní ráìdì ni ọ lò fún mi sórí ráìdì tó lò fún mi ìwọ ìwọ nu ọlọ́run sórí mi náà èmi náà ó lo ráìdì tèmi fún ọ ní. ókè mo fi ọwọ́ ọlá gba yín lójú lójọ lójú tọ̀dọ̀ yín àbí hmm, ọwọ́ ọlá kọ́ ọwọ́ ewédú ni ṣé pẹ́pẹ́ làgbà lẹ́yìn náà àgbàlagbà ní ìnà ìpẹtẹ mọ wípé nǹkan lẹ ní ilẹ̀ tàbí ń sọ fún tẹ́ ẹ̀ gbọ́ ah, ìgbésẹ̀ tó bá wù èmi náà mo lè gbé lórí ẹ̀ náà yes ìgbésẹ̀ tó bá mo lè gbé. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti máa ń sọ pé oògùn oògùn tí mo máa ń sọ tẹ́ ẹ ń rò pé bóyá ọ̀rọ̀ mọ́ ń pa ó mi lójú oorun ó rí mi lójú àlà oorun tó sùn lálẹ́ yìí kò lè ọ̀ lè fara rẹ̀ sùn èmi mo sọ bẹ́ẹ̀ síbẹ̀ ni tó bá rojú ni mo ń ni mo ń gbé lùyàn láyà èmi náà wà gbéra ìdì tèmi náà lù ọ àdánwò tí ó bá ọ. oh good èmi náà proof fún yín wípé ọmọ ọ̀dọ̀ àgbà ni mí yes ọmọ ọ̀dọ̀ àgbà lèmi náà ẹ mọ̀ tún mọ ogun ni ogun gùn lọ títí ni ogun gùn tí kò dẹ̀ sẹ́ni tó lè bá ibi títẹ̀ nìkan parí sí ni tẹnìkan ti bẹ̀rẹ̀ ó dá nípa yé ṣe yín. wọ́n gbọ́. ẹ kó ṣì kó lórí fóònù mi jáde mi gbé òun bá àwọn tajà tẹ̀wọ̀n àgbà òṣì àgbà ìyá mi òun bá wọn sọ̀rọ̀ lórí fóònù ẹ lọ́jọ́. ọ̀dà kò sí wàhálà mo rí ẹ ná. ọ̀gá mi sà mo gbọ́ àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ lórí fóònù sà ó dà pé ẹni gbólóhùn àsọ pẹ̀lú onítọ̀hún ṣé kò sí láburú sá. wo má dá bàbá wèrè yẹn lóhùn jàre àwọn àgbàyà tí wọn mọ ohun tó kàn láti ṣe yẹn ni tó máa ń bá ọmọ inú wọn fa wàhálà àwọn máa ní kẹ ẹ àmọ́ nítorí wọn kò má rí ẹran jàre. sá ayé gbẹgẹ sá o ọ̀rọ̀ ògùn ni mò ń gbọ́ tẹ̀ ń bá onítọ̀hún sọ lórí fóònù ṣé mo pàṣọ funfun lẹ́yìn wọ̀ ẹ má jẹ́ kí elépo ọkùn ṣan epo sí aṣọ yín sá. ọ̀dà kò burú ṣe Eh, mo appreciate concern ẹ but no problem kì í ṣọ̀rọ̀ tó le tó yẹn <laughs> a máa settle ẹ̀ náà ni all right n eh, um, tí mo torí ẹ̀ pé ẹ gangan lórí file Mrs Obey ni um, o máa ní láti bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ eh, because wọn ní pẹ́ wá gba iṣẹ́ wọn. all right sir. o ṣe dà tó bá dẹ̀ ti parí iṣẹ́ ìjọ́jẹ́ kì í tètè mọ́ o. all right sir. okay. righteousness ló lò. ẹ wo bàbá ẹ fọkàn balẹ̀ ẹ má wọrí èmi wà lẹ́yìn níbi ike ṣẹgbọ́ wọ́n gbọ́ mo ní mo wà lẹ́yìn níbi ike. mo wà lẹ́yìn mi o lórí ìtọ́ wà lẹ́yìn mi náà rè é fúnra mi mo gbà mo gbà lọ́wọ́ mi mo tún wà lẹ́yìn mi lélẹ̀ sẹ́mu pé mi ò mọ̀ pọ̀ lọ́lọ́pàá dákun mo wà lẹ́yìn ara rẹ̀ ah ee. nígbà tí ọ̀gá ṣe introduction tẹ́rù pọ̀ tó bẹ́yẹn tó bá wá fẹ́ ṣe wẹ́ẹ̀dì ṣé gbogbo èkó ò ní tán síbẹ̀. Oh. sórí introduction ọ̀gá yẹn kò surprise mi bí o ṣe pọ̀ torí ọ̀gá nice he's a very nice man téèyàn bá ṣe nǹkan bá máa ń báyàn ṣọ́ọ̀dẹ̀ máa ń dúró tíyàn ni mo rántí ìgbà tí mo ṣe birthday mi gbogbo owó tí mo ná pátápátá ọ̀gá bí mi wọ́n dẹ̀ reimburse mi padà wọ́n tún wá kó gbogbo àwọn ọ̀rẹ́ wọn wá ọ̀gá tún wá kàn bẹ́ẹ̀ làwọn ará ọ́fíìsì pé gbogbo wọn náà gbọ́dọ̀ wà ní birthday yẹn gbogbo àwọn ará klọ́ọ̀bù lọ̀gá tó kó wá sí pàtì mi gbogbo wọn dẹ̀ ló fún mi lówó pátápátá so imagine ìwé èèyàn bẹ́ẹ̀ kó máa ṣe nǹkan ó máa dàbí carnival ni of course. tábà ní parọ́ ọ̀gá yẹn ṣe èèyàn lóòótọ́ ẹ ti ẹ̀ gbọ́ná báwo ló ṣe rìnrìn ẹ lọ́jọ́ yẹn ó wá dá mi jókòó mo pé fóònù ẹ títí títí switch off is not reachable ó ti ẹ̀ lè sá fún mi pé ó lọ. mo jí tó bá mọ nǹkan tójú mi rí lọ́jọ́ yẹn kọ́ládé fi ojú mi hàn máa bọ̀ ó ṣe ti sáìtì mi báyìí ó di super glue ó lẹ̀ mọ́ mi pátápátá ni ẹ̀ eh, mo fẹ́ rí mi ni o mo fẹ́ sọ̀rọ̀ kan mo fẹ́ ṣe kíní o ah, mo ti kí nǹkan tó fẹ́ sọ ó yá mo ń same old story yìí náà ni o ẹ̀ eh, ìgbà kan mo kò ṣáà dúró báyìí síbẹ̀ ó ti bọ̀ bọ́ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ yìí ti sùn mọ́ pátápátá títí tí lè dẹ́ fi ṣú kọ́ládé did not release me. Eh? honestly ó ti sùn kódà mo ti má dé kókó mo ṣe máa bẹ pé torí ọlọ́run rẹ mi báwo mo ṣe fẹ́ yọ bọ́bọ́ ìkó lọ́rùn mi. Oh. <laughs> jọ ṣé tó bá yẹ pé lórí ọ̀rọ̀ kọ́ládé yìí ni mi ò ní nǹkan tí mo fẹ́ sọ ọwọ́ mi rèé tí a bá sọ pé o ò ní gbà fún tó o bá lọ létà gbà fún a wá di pé ọ̀rẹ́ mi kan ló sọ pé òun ló sọ pé ẹni tẹ́ máa forí ẹ̀ fàgbọ́n lẹ̀ ń wa ọlọ́run má jẹ́ mi ò ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ lórí ọ̀rọ̀ ẹ o. kò sí wàhálà tó bá jẹ́ nǹkan tó fẹ́ sọ ni aláàtìṣe mi á máa ti ṣàrẹ̀. bẹ́tà. màá wá wúrọ̀ kọ̀ ṣàlẹ̀ yé bẹ́ẹ̀ ni kí n ah sir àbí ni wọ́n. bẹ́ẹ̀ ni mo sáré wá rí fọ́nrán kan ní sá. all right ah musu jọ wá sáré bá mi lọ sí ọ́fíìsì kọ́ládé bàbá mi drop file fún. Um, sọ. kí ló dé ó lè lọ ni. Eh, rárá sá mo kò fẹ́ suggest bóyá kẹ́ni kí wọ́n àgbàlẹ̀ ọ́fíìsì ń bíbá yìí. ok kí n pè kó wá gbà á bẹ́ẹ̀ but kí ni wà very important mo gbọ́dọ̀ gbà lé ní kò yí pé fẹ́ lọ gbé fún nìkan tó bá gbé fún tí ó bá sí lọ́fíìsì gan wá láti dúró de yes tó ló máa treat file yìí wàá dé gba respond bọ̀. sori mo ní ìkíni ẹ very urgent please. Hmm? yes sir. kí n gbogbo ilé ìgbà ìsìn ọ̀rọ̀ ẹni tí mo ṣe ni kí n máa sá fún tọ́tún mi kí n gbé fáìlì lọ sọ́fíìsì <laughs> àbọ̀ ọ̀fẹ́ lọ. mo sọ̀jọ́ ló pẹ̀ sọ̀rọ̀. sáré lọ sáré lọ. Sayılır. Mami! Ẹ kú lé mà. Ọkọ mi, káàbọ̀ o. Báwo ni iṣẹ́? Wà á tààrọ̀. Jíde jíde jíde ẹlẹ́wà adúgbò ṣé gbogbo ẹ̀ lọ bó ṣe yẹ kọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣé wà láyé ọkọ̀ jù. no problem mo sún lójú kan ọkọ̀ sórí àwò jókòó tì ẹ má darí ẹ láàmú orúkọ mo sún la kàn gbọ́ nínú ilé yìí. mo sún mo sún mo sún àti wá rí mo sún gangan báyìí olúwa ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báwo ni gbogbo nǹkan ṣíṣe ń lọ ṣé kò sí wàhálà ẹ̀ tí ẹ̀ ní rí wàhálà mọ́mí àti dáàdì nǹkan. mọ́ wa máa olúwa ṣeun olúwa ṣeun ah olúwa ṣeun. ẹ wo màámi àfi sùúrù lọ́rọ̀ ẹ̀ jàre ó ṣàní mi lára òun fẹ́ lọ mọ mọ́ mi òun fẹ́ lọ mọ màámi mo ní kí ló le tó yẹn dà ó àdèmà lọ lọ́jọ́ mi ò ní rárá ọ̀dà no problem tẹ́gbẹ́ nǹkan tó fẹ́ nìyẹn tẹ̀lé mi já lọ. Ah, bó ṣe yẹ kó rí nìyẹn ọmọ ọlọ́mọ tí ẹ yè ah, ah, tó lóun fẹ́ rí yẹ nígbà tó ti béèrè lọ́wọ́ ẹ̀ tó lóun níyà òun náà fẹ́ wò bóyá arọ adẹ̀dúpẹ́ lọ́wọ́ náà mo pé ni délẹ̀ àbí ó kárí ọmọ tó ní làákàyè ní ọjà rí ó fọpọlọ sí <laughs> ah, olúwa ṣeun ẹ ó ti dàbẹ́ o ẹ jọ níjọ́ tó ti ń pariwo orúkọ yìí nù lé lèmi náà ti retí ọjọ́ tọ́rọ̀ máa jábọ́ kí ló kù tẹ́ ń ṣe báyìí àsìkò dóde nìkan ẹ̀yin méjèèjì lẹ́jọ́ níṣẹ́ tó dáa lọ́wọ́ iṣẹ́ gidi lẹ́ni lọ́wọ́ kí ló tún wá kù jọ máa bọ̀ lé bí mo ṣe wà nù ilé yìí èmi náà ń wọ ẹnì kejì àdájọ́ kò ti sú mi máa bọ́ nù ilé ọkọ ẹ̀ ẹ̀yin ò mọ̀ wípé ohun tó bá yẹ kéèyàn ṣe lásìkò téèyàn ò bá ṣe ọlọ́run má jẹ́ kéṣù lóyàn ni obìnrin míì máa máa wà tó máa máa wò wípé eléyìí òun gangan fúnra rẹ̀ single ni ọkùnrin mi náà máa wò pé wọn náà single ni wọn dẹ̀ nímọ̀ wípé ẹ̀yin méjèèjì ẹ ti dìjọ wọn ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ ẹ jọ ẹ jẹ́ ká ṣe yẹn ní kíákíá o ti gbọ́ mi báyìí ohun tí mo sọ yìí ṣó ti yẹ ó yẹ kó yẹ jù bẹ́ẹ̀ lọ hm? kárí kárí sí i. wàhálà àná ló gbèsè lọ yẹn. ẹ rà <laughs> <laughs> ah, ó tọ́ ni gbogbo nǹkan. ṣé kí o ṣáà sí problem. gbogbo sí wàhálà o kí ló dé. ẹ ẹ má dá lóhùn nǹkan tó rà wá fún yín pé ló fẹ́ lọ gbé mi mọ́tò. ọmọ dáadáa ọmọ tó gbẹ́kọ̀ọ́ lé ọmọ tó mọ̀ wípé mò ń lọ̀dọ̀ yọ ọkọ mi ó yẹ kí n digbá kí n dagbọ̀n kí n ah, ah, ó ṣe dáadáa kò ibẹ̀yàn bá ní kò gbọ́dọ̀ sanwó aha. ẹ ti mọ̀ pọ̀ ọmọ tó bá gbà lò ní mo sanwó aha wá bí. ẹ ṣe jàre màá gbọ́ ọkọ mi ó dáa oúnjẹ náà ni mò ń ti ṣe dáadáa sílẹ̀ o ó ti ẹ̀dá láì mọ̀ pé ìyàwó mi kò bá jẹ̀ tí ní sùúrù kíyàwó mi wá bá wa sè. bọ́bá ní kí wọ́n lè pè bí ti rí wa bí ti rí ọ̀hún rèé èmi sì mọ̀ ń sọ kinní kan káàtì ni ó tó kú ọmọ bí bẹ́ẹ̀mi bẹ́ẹ̀mi fúnra mi ti mú ọgbà náà. mo rántí ọjọ́ tí mo wá àyìn mo ní wípé mo fẹ́ ya owó labí láàárọ̀ ọdí pé mọ́ṣọ́gùn ká ọ̀ fún mi sọ̀rọ̀ tí nígbà mo tún sọ pé mo fẹ́ fọ́ ojú òsì àjàsá náà oníyùn náà kí n mọ̀ ṣe sọ̀rọ̀ tí ìwọ ló fà ìwọ ló jẹ́ káàrí fi oríṣiríṣi ọmọ kọ́kọ́ mọ́ ta lé mi ọmọ olórí gbóńgẹ́ kan ó ti gbalẹ̀ mi o ó ti gbalẹ̀ mi ọ̀rá ìdì mi gbé righteousness ó fún mi gbé kò yọ nígbà tó ṣe tán ọ̀rẹ́ ìbáwọn ọlọ́pàá nítorí pé ó jù mí lọ́nbẹ̀ ó lọ́wọ́ agbára fún mi kò rẹ́lẹ́yà rẹ̀ ń ta àmọ́ wọn bọ̀ rojọ́ mọ́ èyí tí mo torí rẹ̀ wá nísìnyí ni pé èmi náà fẹ́ fìyà jẹ mo fẹ́ kóun náà mọ̀ pé mo léèyàn mo fẹ́ kó mọ̀ wípé mo léèyàn tó tún jẹ́ èèyàn lọ ohun tí mo torí rẹ̀ wá nù. ẹ̀gbọ́n mi gbogbo ń tẹ̀ ń wí látò rọ̀ mọ́ gbọ́ àmọ́ kí lẹ fẹ́ kí n ṣe gan-an ń kí n ṣe gan ni kẹ́ ẹ sọ báyìí. Ah, awosaki mo jẹ káwọn èèyàn bọ ọgbọ́n ta wípé babaláwo fẹ́ kì ni ọ àbí ṣé ńgbà mo wá fọ̀rọ̀ lọ ọmọrún tí mo torí rẹ̀ fẹ́ kọ́ ṣe ọmọrún tí mo fẹ́ kọ́ ṣe tí mo fi torí rẹ̀ wá ah, irú foolish question wo lọ ń bí mi hù ṣé èmi ọ̀rá àwọn ọmọ tá ń bẹ̀ kí n sọ fún ọ pé kí wọ́n lè bá ń lù àbí wọn rà àwọn gòdògòdò mẹ́kìnní kí wọ́n lè gbé sí gbàgà àà mọ̀ bíbí foolish question nítorí kọ́ rè yọ ẹwọ́ ẹ̀sẹ̀ kọ́kọ́ rè bá nígbà tí èèyàn bá bàbá aláwo kóhùn fóògùn káwọ́ mọ́ tọ́ bàmí sẹ́ mọ́ ni mo fẹ́ dá sẹ̀rí àfúnyàn ó dáa wọ́n wọ̀ rí wọn kọ́ níṣẹ́ rẹ mo fẹ́ kó o bá mi ba tiẹ̀ jẹ kó o bá ń gbé àìrójú àìráyè kó o bá ń gbèlú kọjá wípé tí ọba fi lè dá lẹ́ẹ̀mí padà kí lẹ́ẹ̀mí ọ̀tẹ̀ ńlọ́wọ́ padà kọ́mọ̀ròjú ráyè ṣe tiẹ̀. Ah, mo bá yẹ pé mo kọ̀ fẹ́ fìyà jẹ wọn ṣe wọn ṣe dájọ́ sàn lọ́kìn lọ́rọ́ kí n rè báwọn ọmọ ọ̀tá. ẹ̀yin ó gbọ́ ọmọ sẹ́ni o. bí n bá gbọ́ yín dá ẹ̀gbọ́n mi ẹ fẹ́ bá wí ẹ fẹ́ ká bá wí. Ah. ẹ̀yin lóòótọ́ lèmi fẹ́ kí ẹ mọ́ ṣoògùn kà àmọ́ ah, èyí tẹ́ wí yìí ó ti pé ṣoṣo àfi ká foni ṣoṣo yóò yẹ ọ yóò yẹ ọ ọsẹsẹ ń sọ̀rọ̀ ọlọ́pọlọ ni. Ah! Ah! Ah! ọ̀dà iṣẹ́ kan láṣẹ o iṣẹ́ kan láṣẹ ẹ̀gbọ́n mi àmọ́ iṣẹ́ yìí iṣẹ́ tó lágbára ni o iṣẹ́ tó lágbára gidi ni bí n bá fẹ́ ṣe fún aráàta fún aráàta wọ́n gbàgbẹ̀rún mẹ́wàá ten thousand. ọ̀pọ̀ ọ̀pọ̀ ọkọ ọkọ ọkọ àmọ́ ẹ̀yìn ipa tá a pọ̀ gbẹ̀rì a gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀yìn ti dọ̀ máa wo nígbà tá àǹtí mi sì ń bẹ láyé mo tọ́jú rẹ̀ dáadáa. ẹ̀yìn ẹ̀gbọ́n mi kíní wọn gba nine thousand lọ́wọ́ yín ẹgbẹ̀rún mẹ́sàn-án mo dín yín gan ni o ẹgbẹ̀rún mẹ́sàn-án. àwòsàn. káyìrá lẹ́kùlẹ́jà. sọmọ tó wí tó ta ọgbà ten thousand àmọ́ lọ́wọ́ aráalé ọgbà nine thousand. kí wàá ní one thousand tó ọdún. ẹ̀gbọ́n mi kókó ni one thousand náà. ọ̀dà kò burú dá mi padà sí ara àta wọ́n pè lára alé mọ́ jẹ́ ń lọ rè dúró ń ta kí n lè ráyè nájà nítorí pé mi náà mọ̀ pé ọjà ara alé bíi ti rí náà nù ẹ mọ̀ lẹ́yìn séèyàn lóore ẹ sì mọ̀ ẹ ẹ mọ̀ ṣèkà fún ni. ẹ̀gbọ́n mi wọ́n mọ̀ lórí eku wọ́n lórí ẹja wọ́n lọ ìsàlẹ̀ odò lọ wárọ̀ gidigba wá fún mi. wo bí èmi ò ní ju two thousand naira lọ o bẹ́ẹ̀ ni kó o sì parí gbogbo ẹ̀. ẹgbẹ̀rún méjì mọ̀nù. káyé rẹ̀ ó kí n bẹ̀rẹ̀ sí gbúrò gbọ́ two thousand naira wọ́n one thousand méjì ní jẹ́bẹ̀. Hmm. ẹgbẹ̀rún méjì kò sí tá a fà gbà ṣe ju káyé rẹ̀ níjẹ náà ni. Ah, lórí ọmọ rògbò mi gángan ni ọ̀rọ̀ alẹ́ tán ọ̀rọ̀ alẹ́ kú ọ̀rọ̀ alẹ́ já hmm, hmm. ọ̀rọ̀ alẹ́ po ọ̀rọ̀ níyọ̀ ni. ńgbà tí ọ̀bá rójú tí ọ̀ráyè kò ní lè jàjà lẹ̀. àbáwọ̀ ìgbà wà gan-an mo fi ti ń lọ oògùn oríire nìkan ni wọ́n ogun àti sórí ibú ọ̀wọ́n òun ló lè sì jù ah, ah, ibi kẹkàn wọ kẹ wọ gbó kẹ já nǹkan kan kẹ sì fàṣẹ sí káyé rẹ ó bàjẹ́ yóò sì bàjẹ́ àti bá nǹkan jẹ́ lọ yìí sì jù. ọ̀dà ẹ̀gbọ́n mi wọ́n ṣe ẹ gbélé gbọ́ ẹ mọ̀ ẹ pé mi àwo sakin àpàlà kí mò dé ẹgbẹ́ ọmọ kẹlẹ́nugẹ́nu ọ̀tọ̀ọ̀tọ̀ ló oníkùbọ́kù èmi ni ẹ̀gbọ́n mi wọ́n ṣe owó ti bí kọ́. Ah, wọ́n fọ̀ ṣe bí two thousand. ẹ ní múlẹ̀ ní ìsìn.

mò ń béèrè lọ́wọ́ yín ẹ dá mi lóhùn náà kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ jọ sórí ọlọ ẹ wá ẹ sọ fún mi ṣé ìyàwó mi ti fẹ́ kú ni ẹ sọ̀rọ̀ náà wọ́n mo ti ń bọ̀ nísìnyí ìrora yẹn ti pọ̀ jù ó kàn ń pariwo ní ejò torí ọlọ́ ẹ ṣàánú mi náà kí ló ṣẹlẹ̀. Mr. Kolade sá. mo mọ̀ pé bí ọ̀rọ̀ ìṣe ń rí lára yín it's because of the fact that ẹni tá à ń sọ̀rọ̀ pa ìyàwó yín ni and yàtọ̀ sí yẹn ẹlẹ́ran ara lẹ́yìn náà wọ́n fẹ́ kẹ́ mọ̀ pé ó tójọ́ mẹ́ta tí a ti ń bára wa bọ̀ hospital mi náà lẹ̀ lò I believe nínú mi nítorí ẹ̀ lẹ́ gbé ìyàwó yín wá bíbá ìyàwó yín bẹ ṣe wò wọ́n yẹn wọ́n ti ń respond sí treatment. Hmm? doctor pẹ̀lú bó ṣe wà ní wọ́ọ̀dù yẹn. yes. pẹ̀lú bó ṣe ń pariwo yẹn. ó ti ń respond sí tẹ bá wò dáadáa bẹ ṣe gbé wọn wá kọ́ lọ́wọ́ àyàn àwọn àyípadà rere ti ń dé bá wọn. Oh. Ah! so mi fẹ́ kẹ́ panic ṣe gbọ́ mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ mo fẹ́ kẹ́ ní bìlíìfù pé ara ìyàwó yín máa yá nǹkan tẹ́ máa máa fi ràn wá lọ́wọ́ ní àdúrà ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan àwa kàn ń gbìyànjú tẹ́ bá ń fi àdúrà ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀ máa bọ́ sí bí a ṣe fẹ́ yẹ kó bọ́ sí so ẹ fọkàn ara yín balẹ̀ ẹ má panic ok. ẹ ẹ dókítà ṣe rí gbogbo àlàyé tẹ́ ṣe pátá gbogbo ẹ ló ti yé mi ọ̀ ẹjọ́ ṣẹlẹ̀ ṣe kọ́kọ́ fún mi. kí ni ẹ. mo fẹ́ kẹ́ dìde ní ìsìnkẹ́ tẹ̀lé mi dé wọ́ọ̀dù yẹn sá ẹ jẹ́ ká tún dìjọ mú ojú wa ká méjèèjì jọ tún rí mbẹ́ ẹjọ́ tó lọ lọ. mo ti lọ check wọn láàárọ̀ nígbà tí mo attend some patients. dókítà mi ilé ẹ̀wọ̀n wa ní kẹjẹ́ káyọ̀ débẹ̀ sẹ́ ẹ dìde sá ẹjọ́ torí Ọlọ́run. ẹ bá insist kò sí wàhálà. ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run fúnra bàbá ló ṣe wà jọ ìgbà wo ló fẹ́ ṣe gbogbo eléyìí dà yìí ìrònú tó ń rò yìí ó ń ṣàkóbá fara náà ni o ọlọ́run má jẹ́ káláìsàn wá di méjì nígbà tí wọ́n bá tún wó lulẹ̀ ń sìn ẹni tó ń ṣàárẹ̀ gan ta ló wá fẹ́ máa sáré kiri. màmí ṣe rí ayé ara mo sún yẹn ó dàbí láàbù kò ebi gò gẹ̀ẹ́tì ara mi rárá ṣe rí tó bá jẹ́ pé mo condition tí mo sún wà ní tí mò ń ṣe yìí ẹ bá ní kí n ṣe jù bẹ́ẹ̀ gan lọ ẹ wò ṣebí téèyàn bá mọ nǹkan tó ń ṣèyàn la máa mọ irú oògùn tá a máa lò sí a ò mọ àìsàn tó ń ṣe mo sún gbọ̀ngbọ̀n inú ìrora ló wà ìrora yẹn ti pọ̀ jù ah oh my god. àdúrà náà la máa gbà á ní dákẹ́ àdúrà náà ni. Oh. ẹ wò mami ibi tí ẹ ti ń rò pé bóyá kí n lọ sọ fún dádì ẹ̀ bóyá àwọn náà á dẹ̀ wá nǹkan tàbí méjì tí wọ́n lè lò lórí àìsàn yẹn. ṣé ẹ ń gbọ́ wàá lọ sọ fún dádì ẹ̀ jọ̀ọ́ mo fẹ́ bi ẹ́ léèrè tí bàbá ẹ̀ ò bá sí láyé ńkọ́ ibo ló máa gbà lọ ẹ́ nígbà tèmi wà láyé tí mo wà láàyè tó yẹ pé ohun tó ṣẹlẹ̀ yìí gangan iṣẹ́ mi ni láti káràmásìkì mọ tí mo dẹ̀ ń káràmásìkì mọ náà ẹ́ o wá ní wàá lọ ṣẹ̀ sọ fún bàbá ẹ̀. àwọ̀ ó ti yé mi ọ̀rọ̀ ẹ yé mi nítorí wípé èmi kọ́ ni mo bí ẹ òun ni tó ṣe ń ṣe tó ń ṣe yẹn torí tó bá jẹ́ mi ni mo bí ẹ ò ní sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn. no ah, máa mi àkórí ah, bẹ́ẹ̀ àkórí ah, mi ò rú lọ síbi tẹ ò rú lọ yẹn eh, ìnira tó mọ̀ yẹn wà ló ń fún mi ní problem. bí ó bá rí bó ṣe rí yìí àwa náà là ní jókòó à ń gbégbèsè lórí ẹ ni ẹ o ti gbọ́ o ti gbọ́ ohun tí mo sọ fún ẹ. mo sún mo sún. Kọ́ládé ṣé nǹkan mi ò sí inú ọ̀rọ̀ yìí o tún pe mo sún mo sún. ọ̀dà èyí lèmi náà máa dé hospital bíi tí mo sún wà. Hmm? màá dé bẹ̀rẹ̀ ni. ah my god. afa jami na ọ̀rẹ́ mi ni kọ́ládé lorúkọ ẹ̀. ẹ lẹ́ yé sá. ara ìyàwó ẹ̀ ò yá. lọ́kàn kò síbi tó ń ti gbèdé kò sí ilé ìwòsàn tá a ti gbé lọ n rí nǹkan tó ń ṣe. subhanallah. èyí ló jẹ́ kí èmi sọ pé kó jẹ́ ká jọ dọ́dọ̀ yín mo mọ̀ pé tá a bá débi ẹ máa bá wa wójútùú sí nǹkan tó ń ṣe ká mọ ibi tó gun ti wá ká lè mọ ibi tá a máa dojú àdúrà kọ torí n ta ṣe wá bí ni. tó èmi kọ́ ni ẹ̀sà wa bá ọlọ́run ọba tó dá yín tó dá èmi náà òun lè sáàdì àtèmi àti yín àwàjọ sáàdì ọlọ́run mo sì ní ìgbàgbọ́ pé ọlọ́run ó gbà wá àwa ó ṣe é sì ara lórí ẹ tí ó bá fi di ìwòye ọ̀túnla ní agbára ọlọ́run èmi ó fún yín lésì á mọ nǹkan tá a ṣe sí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ ní ìgbàgbọ́ wípé ogun yẹn ti ṣe ní agbára ọlọ́run kò ní sí láburú wàlálà haúlà wàlà àkúwọ́tà. hílẹ̀ bílẹ̀ ni a sọ. wàlà haúlà wàlà kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ìwòsàn. ẹ ṣe ìwòsàn. báwo àánú èmi ni dájú èmi ni Ah, sọ́ọ̀sì. ẹ jọ̀ọ́ ṣàánú mi torí ọlọ́run. kí ló fẹ́. ẹ jọ̀ọ́ torí ọlọ́run láti. dákun ọmọkùnrin yìí ṣé ń bí ti lọ wá agbára fún mi lọ́jọ́ sí ẹ ti lo righteousness ẹ ti gbalẹ̀ ṣé ẹ tún lo righteousness ẹ tún gbalẹ̀ mi ni. rárá kò rí bẹ́ẹ̀ Ah, ah. mọ̀ sí nǹkan báyìí torí ọlọ́run o. ẹ jẹ́ ṣàánú mi torí ọlọ́run wàhálà ti dé sínú ayé mi gan ni ẹjọ ṣàánú mi ẹjọ gbogbo bí mo dẹ̀ gbẹ́sẹ̀ sí ni wọ́n jẹ́ kí n mọ̀ wípé ẹ̀yin ni mo ṣẹ̀ṣà ẹjọ ẹ dáríjì mi torí Ọlọ́run. ọmọ ní rògùn àdùn mọ eléyìí ibú wo lọ sọ pé èmi mò ń ṣe ọ dákun wo bí ní ṣọ́ọ̀ṣì wa gbogbo èèyàn ló mọ̀ wípé kírísítẹ́nì gidi lèmi o dákun o nígbà táwọn ará ṣọ́ọ̀ṣì wa bá gbọ́n tó wí nísìn kí ló fẹ́ kí ojú wo ló fẹ́ mọ̀ fi wò mí kírísítẹ́nì gidi lèmi èmi ò mọ nǹkan kan tó bá ń gbọ́ ọwọ́ mi máa rẹ o funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa rẹ o funfun nẹ́nẹ́ bá a ti ń kọ́ sọ́ọ̀sì nu ọwọ́ mi rẹ funfun nẹ́nẹ́ o. ah dadi ẹ̀rọ tó ṣẹlẹ̀ sá ìyàwó mi wà nílé ìwòsàn àìrójú ara yìí ti bá inú ìrora ló wà sá ẹjọ́ ìṣàánú wa sá ẹ dáríjì wa ẹjọ́ torí Ọlọ́run àdéṣerú ẹ mọ sá ẹjọ́. wá ní wọn mọ nǹkan kan wọn kò ṣe rí ọ̀rọ̀ lẹ̀ tí mò ń bá yín fà yẹn sà tó ń dá àwọ̀lẹ̀ láàrin mi àti mo ti yọ̀ǹda lẹ̀ yẹn fún yín sà bẹ́ẹ̀ ni sà. ọ̀fẹ́ yọ̀ǹda lẹ̀ fẹ́mi ó sì dán lójú. bẹ́ẹ̀ ni sà mo ti yọ̀ǹda. ó yà sọ pé lọ. ọlọ́run. ó mọ̀ sọ. ọmọdé òmùgún mọ̀ ń pè lẹ́bùn láàrin ọjọ́ wo sọ́jọ́ wo àwọn ọmọ sọ̀rọ̀ ń tira mọ́ akọ̀rẹ́ àwọn èèyàn wọ́n ti bàbá ṣe nǹkan tán àwọn ọ̀já pátá ọmọ ọmọ tó ṣẹlẹ̀ ṣebí tolúwa mi ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ sọmọ wọn jẹ gbalẹ ní wọlọ nílẹ̀ rẹ̀ wọn gbélé rẹ̀ lọ àti gbogbo tí nǹkan máa gbé lọ inú èmi ti ẹdùn pé mo bọ onírú kò yìí. ẹ ẹjọ tó yọrọ mi ò fẹ́ lẹnu. ọ fẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni sàmú ti yọ dábàá tó bá di ọ̀la màá kó gbogbo òwe ẹ̀wà fún sà. ọmọ ọ̀gá o ṣé bí mo bá jókòó sínú ilé mi báyìí eré ọkàn tiẹ̀ kan sọ pé òun kàn ń bọ̀ òun kàn tiẹ̀ kan wọlé wá náà just like that ọ̀dà náà gbà sórí àwọn Yorùbá mọ̀ ń pòwe kan wọ́n lórí tí ò bá gbé ni ìmọ̀ kò ní ni àmọ́ láti ọjọ́ ti ń gbòwò ìyá àwọn tó wọn bá tóbi lèmi rò pé orí wọn ń gbè èmi mọ̀ pé olórí kókó kò báyìí náà orí wọn ń gbè yín sórí babaláwo tó sọ fún ọ pé èmi ni mo ń bẹ́ ń di ọ̀rọ̀ rẹ̀ bọ́ délé kọ́ padà lọ rè fún lówó sí i iyekíye tó bá ń kó sáàgì rẹ̀ fún lówó sí i torí pé ó ríran ìran gidi lórí o èmi ni mo ń bẹ́ ń di ọ̀rọ̀ rẹ̀ <laughs> ọ̀bí ọ̀rẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n ta ní jẹun dáadáa ń dùrù bọ́ọ̀bá ilé padà wá báyìí ló ti rí gbúrúgbúrú lọ́jọ́ kúnnù àmọ́ lè tọ́ wá wáyìí ayé rẹ ti bẹ̀rẹ̀ sí padà dáa bí ọtí ẹ ti filẹ̀ ńlẹ̀ ayé rẹ ti bẹ̀rẹ̀ sí padà dáa njẹ́ òun lọ́kọ̀wé wa. tó bá di ọ̀la máa kó wá sá. ọ̀tàn ó ti sóríire padà náà nù tó bá di lọ́la kò mọ́ kò bọ̀ àmọ́ bàbá wa ń bọ̀ kó ra pálí sinapu kan náà ra yún náà wà á gbà ọ̀pọ̀ jù. tọrọ àṣà kọra wa ọláyàwó rẹ lọ jẹ o ọmọ lọmọ torí wọ́n la sàṣì kó tó di pé kìnìún ọrẹ lọ sí orí tiẹ̀ àmọ́ àmọ́ tí ọlọ́run fi ṣe ọlọ́run sì gbàdúrà gbogbo wa sọgbọ́ ńlẹ̀ kùnrin bàbá wa ń bọ̀ náà wọ́n gbàgbé kọ́ tó fi bí twenty thousand lé wọ́n kàn fi ń ra pure water fáwọn ará àdúgbò ni lára rẹ bá yá ní ọba sí nǹkan kan mọ́ lọ́ba tán. ó dà sá kò burú máa ṣe bẹ́ẹ̀ sá ẹ ṣe àdúgbò sá. lọ́jọ́ pẹ́ ìwé ìwé ilẹ̀ sinapu pálí kan twenty thousand naira lè rí gbé ah! àwọn sàkè ọmọ sí ọmọ sí sọ́tọ̀ righteousness èmi gan ní righteousness ìgbọràn sọ́tọ̀ fún àwọn fọ́tò tí mo wọ́n mú kí ní ṣàjọyọ̀. ṣé èmi ò ti bàjẹ́ báyìí torí ọlọ́run ṣé ọdún tó kọ́ lélẹ̀ dókítà ṣé èmi ò ti bàjẹ́ báyìí ẹjọ́ torí ọlọ́run ṣé kí n ní òkú ìyàwó lọ́rùn yàrá báwo kó yé mi ni dókítà ẹjọ́ kí ni kí n sọ fún bàbá ọmọ yìí náà ẹ kò sọ fún mi ẹjọ́ torí ọlọ́run. a ní kẹ́ ẹ jókòó lọ. ọ̀rọ̀ jókòó kọ́ mi ò jókòó mi ò jókòó ẹ ṣàlàyé tó ṣẹlẹ̀ fún mi ẹjọ́. Ah, ah. ṣé mo ti ṣe eh. Mr. Kọ́lá um, ẹ má jẹ́ pààrọ̀ fún yín gbogbo test tí mo lè carry out pátápátá ni mo ti carry out lórí ìyàwó yìí mi ò dẹ̀ rí single tí n báyìí tó ń ṣe wọn. doctor kò yé mi náà mo tún invite àwọn expertise láwọn ọ̀gá mi ní different hospitals àti general hospital kọ́ wá bá mi wò wọ́n the same thing ni. Ah! nísìn ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá gẹ́gẹ́ bí ìgbà tá ti mọ́ra ti tipẹ́tipẹ́ tẹ́lẹ̀. Mm-hmm. Mr. Kọ́ládé ewé wà oògùn dẹ̀ wà. bẹ́ẹ̀ ni dókítà. àwọn èèyàn kọ̀ọ̀kan tó wá wà tó máa ń bá ọlọ́run sọ̀rọ̀ tí ọlọ́run máa ń fi òye àti ìran hàn wọn. Mr. Kọ́ládé ibi tí ọ̀rọ̀ dé yìí ẹ jẹ́ ká gbé gbèsè ẹ tó àwọn ẹni yìí lọ àwa náà máa máa ṣiṣẹ́ wá bí o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ nọ̀ọ́sẹ̀ jáde. Ah ó ti yé mi dọ́kítọ̀. Ah! Mr. Kọ́ládé ẹ má panic go. sí nǹkan kan should ṣùgbọ́n kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. ẹ dìde ẹ jẹ́ ká tètè move ẹ bá tètè make move sí ni a lè máa rí solution sí Mr. Kọ́ládé. Mr. Kọ́ládé. ẹ kú lóko. afa yes sir wàhálà ṣì wà sá kí ló dé. ṣe rí ọ̀rẹ́ mi tàdíjọ wá sí báyìí lóòótọ́ ló jíṣẹ́ fún mi wípé ẹ ní èèyàn kan wà tí èmi àti ẹ̀jọ ní àwọ̀ pé kí n lọ bẹ̀ sá mo gbígbésẹ̀ lórí ẹ̀ mo lọ bá ẹnìyẹn mo bẹ̀ ó dẹ̀ yẹ kí n mọ̀ wípé òun ti dáríjì mi ó ní gbogbo nǹkan tó jọ wà láàrin àwọn méjèèjì pé níwọ̀n ìgbà tí mo ní mo ti yọ̀ǹda ẹ̀ ó lóun ti dáríjì mi sá àmọ́ lẹ́yìn tó sọ pé òun ti dáríjì mi yẹn sá sá wàhálà tó pọ̀ rẹpẹtẹ ni ò lórí àìsàn ìyàwó mi yẹn ni sá ìrora yìí ojoojúmọ́ níṣe ló ń lé sísà afẹ́jọ ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ ṣàánú mi má kíyàwó mi kú ẹjọ́ sà. lóòótọ́ ni ṣùgbọ́n ibi tí ẹ fojú sí kọ́ bẹ́ẹ̀ ni ṣé rí Ọlọ́run bá tó dá wa Allahu nuru samawati wal ard ọba ìmọ́lẹ̀ ni ó ti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí mo fẹ́ kẹ́ fi ọkàn yín balẹ̀ èmi ò ránṣẹ́ sí yín láìpẹ́ lólùbọ́ ṣe máa jẹ́. àfà. náà ẹ̀ṣẹ̀ tún máa ránṣẹ́ sí mi ni. kò séwo ẹ fi ọkàn yín balẹ̀ yìí pé ọlọ́run ọba tó tan ìmọ́lẹ̀ sí ìdí ọ̀rọ̀ yìí òun náà lásàdì ó sì ti gbà wá. bí tèmi máa bá mi sí mi wàá dáná bá ìwọ lọ. Ah, ẹ fọkàn balẹ̀. Ah. bí kúlù láti láì tá a la. ẹ ṣe bọ́ sá. ẹ rọra ẹ lẹ. Ah. yasara. mi bó ṣe ń ṣe mí. pẹ̀lẹ́ ọlọ́run fún ẹ lálàáfíà ibi tá a ti ẹ̀ dé a ti mọ̀ wípé ọlọ́run àgbà gbogbo ògùn lágbára ọlọ́run. Ah. mo sún mo sún báwo ló ṣe ṣe ẹ sọ̀rọ̀. ọ̀rẹ́ mi. Ah, mo dárọ̀ màmí màmí ẹ gbà ẹ wo mo sún. Ah. a ní kó tí ẹ yé sọ pé òun bó ṣe ń ṣe ẹ mọ́ àdúrà ni kó máa gbà ah. téèyàn bá wà nípò tó wà yìí ah, téèyàn bá wà lórí àìsàn a máa gbàdúrà pé kọ́lọ́n kó fi mí ní ara balẹ̀ o kọ́lọ́n kó ṣàánú mi o kọ́lọ́n bá ń gbégun èṣù wí o àdúrà tó máa máa gbà nìyẹn àrẹ àkúkú yá lágbára Ọlọ́run. mi ò mọ bó ṣe ń ṣe mí yẹ kéèyàn má sọ. Hmm, pẹ̀lẹ́. hello sir. yes sir. ẹ ẹ tí bá ti déwájú lé ẹ máa rí tí wọ́n kọ kéwù sí báyìí inú ilé yẹn gangan la wà sà ẹyẹ kan wọlé máa bá wa ń bẹ it's alright sir. Uh, ah. yes sir. Uh, ah. sorry ya. gbẹlẹ. la ilaha illallah Allah akbar. Ah, ẹ ká fara o. ìyá wa. ẹ lò ó. ẹ ká sùn. ẹ ká sùn ẹ jọ̀ọ́ màmá kí ni ìdí náà fún tí ẹbí fìyà jẹ arábìnrin ẹ ń fìyà jẹ ẹ sì ń ṣe bí ẹni tí ò mọ kankan pa ẹ kí ló dé. àfà mami. kí ni nana máa rí. ọmọ ẹ dákun ẹ ṣe àlàyé ní kíákíá kí ẹ sọ àwọn nǹkan tẹ́ ẹ gbé kọ̀rọ̀ ṣe kí ọlọ́run ọba tó dá yín kó lè bá àforíjì yín wàkúlẹ̀ jà á kó wá sa akọ̀lẹ̀ bá àtẹ̀lò ìnàlẹ̀ bá àtẹ̀lẹ̀ káàdà sàwùkọ̀ fẹ́ bá yín sọ ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ wá rí yín fún ni mà mi ò dẹ̀ fẹ́ kí ẹ gba ọ̀rọ̀ yẹn síbi mímà ok ma mo ti arrange ilé kan síta mà ṣùgbọ́n ó sì kù àwọn kankan tí mo fẹ́ ṣe ń bẹ̀ mo fẹ́ arrange àwọn kankan síbẹ̀ tí n bá ti arrange ẹ̀ tán màá mú fún yín lọ síbẹ̀ mà ìbẹ̀rẹ̀ rẹ̀ a máa gbé. ọkọ mi kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe àṣà ni tí mo ṣe tó ṣe ní o máa mú fún mi lọ síbòmí. àná ah, ah, ah, ọjọ́ tí mo mú ìyàwó mi wá ẹ̀yin náà lẹ sọ wípé ká tètè ṣe ìyàwó. bẹ́ẹ̀ni. Eh, a dẹ̀ ti ń arrange láti ṣe ìyàwó yẹn torí ẹ̀ mo sọ wípé máa mú yín lọ síbòmí láti máa lọ gbé máa. ẹ ṣùgbọ́n bó ṣe lè wò kó rí tíyàwó ẹ bá wà ń bí báyìí mi ò dí lọ́wọ́ kò dí mi lọ́wọ́ ìwọ náà mọ orú ìyá tó ní ó mọ̀ pé ibi tó bá ní kí n jókòó sí náà ni màá jókòó sí kò sí wàhálà. ẹ eh, lóòótọ́ ni mà ṣe rí láti kékeré ni mo ti pinnu lọ́kàn wípé tí n bá máa ní ìyàwó lágbára ọlọ́run màámi àti ìyàwó mi wọn ní jíjọ gbé papọ̀ torí pé báà ṣe kéré tó yìí àti experience oríṣiríṣi lórí ìyá ọkọ àti ìyàwó lórí aáwọ̀ tó máa ń wáyé láàrin wọn èmi dẹ̀ nígbàgbọ́ wípé bí wọ́n ṣe jọ máa ń ṣe papọ̀ tọ́lẹ̀ jọ ń gbé nbì kan òun ló máa ń fà ṣùgbọ́n tí distance bá wà ń bẹ̀ wọ́n á níyì láàrin ara wọn ìdí nìyẹn tí <laughs> mo fi decide pé mo fẹ́ mú ìpinnu mi ṣe. bẹ́ẹ̀ ni mà. ok kò sí problem ó dáa bẹ́ẹ̀ nǹkan kan ló kàn máa ṣe fún mi nígbà tí ẹ bá ti arrange ibẹ̀ yẹn tó kó tó tásìkò tí máa kó lọ ẹ jẹ́ kí n tètè mọ̀. ah ok ìyẹn ò lè mà ẹ ṣe oh sorry ma. ẹ ṣe ọkọ ẹ jẹ́ wá bínú jáde. Hello, ló ti jè ah. <laughs> ẹ wọ́n ní yà wọ́n ní lẹ́sì ni ìpín àǹkárá yẹn ò will make sense <laughs> Eh, kò the problem. pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ tell sọ fún mi ọmọbìnrin ní ń kọ́ ọmọ yín ní gbogbo ìwà you. ń eh? o. bẹ́ẹ̀ ni. òun ló ń kọ́ ọmọ mi níwà tó àbí kí ni gbogbo eléyìí báyìí lè sìn. lémi tí mo ti rò wípé mo ti mo ti jókòó mo ti fẹ̀yìntì mo ti ń jẹ wọn mọ́ mi ò ní ṣòro mọ́ láyé mi ẹnìkan ló wáá fẹ́ wá lé mi níbẹ̀ kí ni mo fẹ́ ṣe báyìí ọlọ́run. ẹ wo ọ̀rọ̀ yìí ò láwọn pọn gẹ́gẹ́ tó tó báyìí o ẹni tó bá ní ká má jẹun báyìí ọwọ́ rẹ báyìí àkọ́kọ́ yọ kúrò nínú àwo ni o. bẹ́ẹ̀ ni. ẹ jọ ìṣàánú mi gbogbo ọ̀nà tẹ bá mọ̀ pé máa fi gbà mí lẹ̀ ni ṣé rí ọmọ mi tó bá ti fi lè mú àṣẹ ẹ̀ṣẹ̀ tí mo rí bi bọ́pù òun lé tó lọ fi mí síbi tó fẹ́ẹ́ fi mí sí wọn ò ní rí tèmi rò mọ́ èyí oúnjẹ wọn ò ní fún mi wọ́n kàn máa ma wò mí bọ̀n bí ẹni tí wọ́n rí èèyàn rí ni àbẹ́rí kọ́mọbìnrin kan ló ń fẹ́ lé mi ń di ayọ̀ mi ẹjọ́ ìyá mi mo wá sáàdì ni mo dẹ̀ mọ̀ pé mi ṣe sáàdì báyìí mo ti sáàdì bàbá lókè ní ẹjọ́ ẹ gbà mí. torí ẹ̀yin ló ṣe àkórà rẹ láyà sókè gbogbo ẹ̀yin ojú bíǹtì báyìí lọ bí eré ìkànnà ohun tá a ṣe ó wà lórí rẹ̀ àbọ̀ abáṣì lélẹ́yìn àmọ́ wọn ò fún ọ ní nǹkan kan ní ìsìn bó bá ti di lóru gànjọ́ tí kẹ́kẹ́ ti parẹ́rẹ́ òun ló lò tó rọ́mọbìnrin tó ní bẹ́ńtà kò ní lè wọlé ẹ ṣé ìyá mi mo dúpẹ́ àgbà yín á dalẹ̀ ẹ ní dààmú tó jẹ ọmọ bá dé báyìí kò ní korò mọ́ yín lẹ́nu. ẹ ṣé o ẹ pẹ́ fún mi àgbà yín á dalẹ̀ náà ẹ ní rí wàhálà ẹ ní dààmú. Ah! ǹjẹ́ mi. Bandi, òun ṣe èèyàn rẹ ẹni bí ní ẹ òun ṣe èèyàn rẹ rárá sórí téèyàn bá rí ẹ tó bá rédíò ó yẹ kó kọ́kọ́ pa ẹ́ kó tó péjọ yẹn ni ṣé wà ló wá wù yẹn. alice má bínú jọ torí Ọlọ́run kò ń ṣe bínú ọwọ́ mo tiẹ̀ fẹ́ rí ṣaléwá báyìí àwọn àtọmọ ẹ̀ mo fẹ́ gbà sọ́dọ̀ kájọ máa gbé jọ torí Ọlọ́run. ó ṣe tán àti fẹ́ ṣaléwá àtọmọ ìkẹjọ máa gbé papọ̀ nídàá yìí ṣaléwá tó jẹ́ pé bó ṣe bí mọ́lẹ̀ báyìí ló ti sá lọ. ah tèmi bá mi jọ nítorí náà ọmọ ẹ̀ ń kọ́ ọmọ ẹ̀ ń kọ́. ó dẹ lọ lé ìyá ṣaléwá wò ó bóyá lọ síbẹ̀ lọ bá ṣaléwá àtọmọ ẹ̀ tó ń wá kiri. Liz jọ torí Ọlọ́run mú mi débẹ̀. kí ló wá fẹ́ kí n ṣe báyìí. ọ má ṣe báyìí fún mi wo Liz mo ti níṣòro wàhálà ti wà gan gidi nígbà tí mo jáde sọ́wọ́ ara mi náà jẹ́ kí n mọ̀ pé nǹkan mi kan wà ń tà tí mi bá dẹ̀ gbà wọlé wàhálà yẹn ò lè stop jọ torí Ọlọ́run. Hmm, bóyá kó padà wá lọ́la. Ah wo má jẹ́ kí n padà lọ́la ìjọ tá a bá rí bi náà níbi wọlé ìjọ tó lọ lọ́hùn. jẹ́ ká lo eléyìí má yẹ kí n padà wá. níjọ́ wo. ní ìgbọ̀ngàn ìjọ. Hmm, ká lọ lé ní. Bánjí tó bá jẹ́ pé ò ní ṣòro ò ní wá ṣalé wá wà débi tó máa béèrè ọmọ tó bí pàápàá fún. ẹ ma mà ẹ dákun ẹ má bínú mà ẹ tó lọ lọ. gbẹnu sọ̀hún jàre mọ́mì ẹ ṣáà má bínú ṣe rí gbà tó wá bá mi mo ti sọ̀rọ̀ sí mo bú gan mo jẹ́ kó mọ̀ pé ìwà burúkú ni nǹkan tó ṣe yẹn wọ́n ń ṣe bẹ́ẹ̀ àfi kẹ́ má bínú. jọjọjọjọjọjọjọ àjàlá kánò ẹ̀bẹ̀ ìjọ mọ ni àmọ́ tó bá jẹ́ pé bọ́n ṣe é ṣe nìyẹn ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn bẹ́ẹ̀ ni mo mọ̀ pé Lizzy àti sọ fún ẹ pé látìgbà tí Ṣàléwá ti bímọ ló ti kú òun lé mi dẹ̀ tí ìfojú mi kàn báyìí ẹ̀ṣọ́ wá rí ọ̀rọ̀ ọmọ tó bá wà o èmi lè yan ọdọ ọmọ fún ẹ báyìí o wà á lọ wà padà wà nítorí pé bàbá ọmọ ló lọ́mọ àwọn kan máa jókòó kí n tó fọmọ lé ẹ lọ́wọ́. sí wàhálà màá gbà tí kí n padà máa padà wá mọ́.